dọ́fíìsì sí gbogbo dọ́kúmẹ̀ntì tó concern gbogbo kéèsì ẹbí mi kó wá sọ́fíìsì so màá lè treat ẹ ẹ ní wàhálà màá máa retí yín ok ẹ ṣe gan. ẹ tó ti lọ wọn tó ti pè yín why do you like stressing me òde wàlẹ why kí ni problem ẹ gbọgbọ́n nulẹ̀ look at you <laughs> the, the annoying thing is ó jẹ́ kí n máa o are competent you are not don't make me feel like that eh, wọ́n ìwọ́n tó ti torí ẹ̀ tán o fẹ́ lọ máa tó ilé àwọn onílé ṣùgbọ́n tó to? tó ń lọ yẹn gan tí bá ní pé kó kó máa lọ kó dẹ̀ mú ẹjọ́ yẹn kó dalẹ̀ ẹ lórí kó sọ ẹsẹ̀ wọn jọ ṣé ṣé mo sọ̀rọ̀ tó dà àbí nǹkan tí ò dà. bó faramade dúró mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ kí ni nǹkan tí mo tún ṣe àárọ̀. nothing. let me see for ẹ. just shut up. Come on, lè shut up you are annoying as in i hate you Mom, we ọjọ́ tí mo meet ẹ pé ọjọ́ tí mo yes i do mom, we regret because ó dà ojú ojú ojú ojú mi fọ́ ojú dùn me. there are better offers money, better offers nígbà wo mo mo lọ sísẹ́ láti ṣe lọ́ọ̀yà ẹlẹ́jọ́ wẹ́wẹ́ lọ́ọ̀yà ẹjọ́ ẹjọ́ yọ̀nùdé oh oh you no romantic you nothing you just die you just just like getting mad wẹ́rẹ́ wọ́n ní ẹ̀wọ̀n lẹ́jọ̀ rẹ̀ wọ́n wọ́n wọ́n. ṣé wàá bá musa kọ́mọlẹ́fẹ́ ṣàlàfẹ́ rẹ wà ẹjọ́ ṣé kò sí ariwo àti àwọn ohun ògbọ́n tàfàtàfàtà ṣé kò sí ọ̀kan ṣá. kòsì kíni. kò ní ìdíwọ́lé sí i don't don't don't hide the date ọ̀nkú ẹ káàbọ̀ ṣàlàfẹ́ alẹ́ wa bẹ́ẹ̀ ni ẹ wo ó wà lẹ́ o wèrè wà lẹ́ gan-an olóyè burúkú lọkọ tí mo fẹ́ ẹ ṣe bá mi yọ gíláàsì ojú yín náà kẹtẹ lè rí nǹkan tá à ń sọ. Oh. <laughs> ẹ káàbọ̀ bẹ́ẹ̀ sì sì don't wàhálà wà ẹ gbọ́ ẹ ẹ wo listen just just shut up wàhálà wà o. kí ló tún ṣẹlẹ̀. wọn kú aṣàmọ̀ pé bachelor ni but any one or two girlfriends there's a particular idiot wèrè kan àti kan wà sorry àti kan wà mo máa wí pẹ̀lú yín ṣé bẹ́ẹ̀ ṣe máa treat ẹ̀ nìyẹn olú ìdúró lọ́kàn lọ́kàn mi ti já wèrè kò ní time fún mi iṣẹ́ yìí ni look at what we are saying gbogbo i want to work i'm going to the court i'm going to the hospital i'm going to. kì í ṣe pé òun yẹn just shut just shut up babe just shut up don't don't don't don't má má má jẹ́ kí n má pariwo wọlé jà ń pẹ́ ọ̀rọ̀ lẹ́sìn mọ̀ náà ìlànà ọ̀rọ̀ lẹ́sìn kò yìí ọ̀rọ̀ lẹ́sìn lẹ́kì yóò. madam ẹ máa ní ìdàtí máa tẹ ẹ easy o ẹ take it easy gan. kí ni gan ni o i'm talking it easy that is that is it you don't get me tí màá sọ̀kè easy yẹn if I ayébi tẹ dúró we yìí ó yẹ kí ní kílẹ̀ lanu tó báyìí kó kọ̀ gbẹ̀yìn. madam should le tó yẹn ní wàá bá yín ṣètò ọ̀rọ̀ ni náà kí ló wàá le you're welcome because ẹyin ẹyin ẹyin ẹyin lè jẹ́ kí wọ́n lè lọ o ẹyin lè kí wọ́n lè jẹ ẹ máa lọ jùlọ ìṣòkan. ẹ ṣègùn ẹ káàbọ̀ ẹ káàbọ̀ yìí tẹ̀ ti tó ẹ máa lọ. ha déwálé kò sí problem kó sí lọ àbí kó yín lọ kó fọmọ ilé yìí ni àwọn tí yóò kọ. ìgbà yà máa ń yọ ọ yé ọlọ́run o. credible ọ̀rẹ́. <laughs> ok well sibe ìwọ náà ni mo bá lọ́rọ̀ bó ṣe wà yìí o need lati mọ̀ nǹkan tó ń ṣe o má kó ọ̀rọ̀ obìnrin sáyà má jẹ́ kọ́rọ̀ obìnrin affect iṣẹ́ your job is your job ọ̀rọ̀ obìnrin létà nìyẹn o. Delanye, yeah. mo understand. Great. But mo fẹ́ kí o náà understand kókó. Obìnrin alákọ̀ọ́kọ́ ti lọ. Ìkejì ti lọ. Ìkẹta tún lélẹ́yìí. Mo mọ nǹkan tí mi ṣe fáwọn obìnrin. ọ̀rẹ́ ọ̀rẹ́ má jẹ́ kó sú ẹ má jẹ́ kó sú ẹ rárá èmi understand ẹ báyìí mo dẹ̀ fẹ́ kí ìwọ náà understand mi ó ń ṣe ọmọ kékeré o ìwọ ló lọ sọ́yọ́ ìwọ ló tọ̀yọ́ bọ̀ má jẹ́ kí àwọn ará ìlú máa question integrity ẹ o yes your integrity should be your main priority. kí ni mo gbọ́ tó sọ integrity integrity àbí kí ni mo gbọ́ jọ ṣé integrity ló fẹ́ bá mi wá lé ṣé integrity mi fẹ́ fẹ́ ẹ sọ fún mi. Ah! Calm down. I think at this point, you need to choose between your marriage and your profession. Profession. ọmọdé. olórí burúkú wo ló ń jẹ mí táìmù ẹ̀ sìn wèrè wọn lájọ gbalé. kí ló ṣẹlẹ̀ why you disturbing me? mi ò tún lè sùn mi ò lè sùn mọ́ in peace what you want? faramade kí ló dé tó wá sí tí expect ẹnu lé látàrí. Déwálé, báwo ni ibi tí wọ́n sun ṣẹ̀kùn ẹ̀? Ṣé ó yà wèrè ni? Are you insane? Mo ṣàrí gbogbo bíbá ilé mi oṣù síbẹ̀ mo sáré ká sí bíbá yìí. What is your problem? But báwo ni irú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa wà? Tó tẹ́bi Wembley Stadium tó wá sùn sí irú bíbá yìí. Yóò lè jẹ́ ká wọlé lọ. Hey, you shut up kí ni problem ẹ kí ni kò yé mi mo ti wá ká sí bí o kò mọ ojú kò mọra tó bá mọ ojú tó bá mọra ọmọ ọ̀rọ̀ ni ẹ mo dẹ̀ máa nù ẹ lọ́rọ̀ yẹn ní táìmù ìgbà fi hàn pé lẹ́ẹ̀dì ṣú mi fẹ́ kí àwọn èèyàn gbóhùn mi o tábàsùn ti ẹnu ilé yẹn náà ń sìn ṣé ni mo máa hàn bí ẹni tó fi ṣe tó ń bi ẹni tó ṣe pẹ̀ fún bá tí mo gbé ká bí ti bọ̀bọ̀ yìí o káwo ṣe fún ẹ o ò lè ṣe ju méjì kémi wá bà yàrá tèmi jẹ́. just let me be here i don't want to trouble i don't want to stress don't don't don't don't stress me. faramade faramade. what. fiancé mi ni ẹ o ní gbogbo èyí tó ń ṣe fún mi o lè ro bàtà kọ́kọ́ bẹ̀rẹ̀. that's it that that is the problem gbàdúgbò àwọn kọ́kọ́ mú ẹ o kì í ṣe báyìí o kì í hàn tí ìbá mọ̀ pé ẹni tá a máa jọ máa sùn tó máa ṣe tí ò tún ní máa ṣe dáadáa bí ọkùnrin lórí mi omi kí wọ́n para mi èmi gan ò ní gbà fún ẹ mi ò ní gbà o so jọ jọ nítorí Ọlọ́run mo fi orí ìyá àti bàbá ẹ mo fẹ́ sùn don't disturb me tó bá tún fọwọ́ kàn mí èpè tí mo máa gbé wá ibi tí mo ti máa gbé wá ìlàjẹ ni ayé lálá ni máa rán sí ẹ bí kò kò rìn lọ kọ́ máa wo tóǹtò o mọ̀ mí o. jọ ṣe yọ ẹ lọ́ọ̀yà yẹ bíbí ìlànà ẹ lọ́ọ̀yà jọ sọ fún mi inú law yín àbí constitution yín ni mo gbé ṣe máa ń pè é ṣọmọ mo lè fẹ́ àfọ́jú ìbọ̀sùn fún fiancé àti Rárá, kò sí inú constitution. Kò sí àbí. Ramadi. Ramadi. Just take your hand off me. Just release me. báwo ni embassy kíákíá fà báwo ni báyìí. Ah, bàbá mo bá mo tiẹ̀ bá anything ah. bàbá ah, ìtumọ̀ gan. kí ló ṣẹlẹ̀ gan ṣé ẹ̀ ń wá ìwà ni ṣé ibà yìí wà ìṣàjọ sí Ronaldo ni kí ló ṣẹlẹ̀ gan ẹ kó wa wá sí ibà yìí ẹni tá a bá débi a máa rán ọmọ bíi Beyonce ọmọ bíi Rihanna àwa débi àwa lọ́rọ̀ ọ̀ṣẹ̀gbẹ̀tẹ̀rì bàbá ṣe ti sọ lórí ni embassy jákèlè mọ́ o àṣọ ń wá ìwà ni. ọkùnrin aláyé máa mú ni o aláyé máa sùn lébi ni. lébi bẹ́ẹ̀ ni mo sọ fún yín yẹn ṣé ń mọ̀ mọ̀ ni. tó o mọ bóyá ń lọ wàá gò náà tó aago méjì ò gbọdọ̀ lù kíkí ní ìmọ̀ káwọn máa mú eh, ẹran náà. aláyẹ fi sùúrù lẹ jàre ṣẹlẹ mi tẹ ẹ wò yìí mo sì sábà bíríjì o mi ìdẹ́n play kick and follow tẹ bá ń gbọ́ mr nọ́ọ̀kì èmi làwọn tèmi ń kí gbòòrò ẹ kàn gbé mi lọ sẹ́mẹ̀t lásán tí bá fún ilé gbòòrò lásán ẹ máa balẹ̀ ni o mi ràn yín nà. Ah. aláyé mẹ́nu kò ń bẹ̀ sórí ọmọ yẹn àárọ̀ ọmọ gbé o tábàlẹ̀ ti rálá fìbá ẹ̀ tó bá ti gbọ́ gbàásù orí ẹ̀ ló ti dúró ọ̀hún ẹ̀mbáṣì ah, ah. ìjọ tí ó lọ́ọ́ jẹ́ kó mọ̀. ẹ ti gbọ́ yẹn o òun kàn kókó tẹ bá ti fún owó alówó tiwa a máa bì á pinnu wa máa dùn a máa ṣe bó ṣe ń wà àmọ́ tó bá lọ kọ̀ lásán máa bójú yín jẹ́ ṣé gbogbo kùtò lọ yọ̀ tí bá fún yín ní blow lásán ẹ̀ máa bẹ́ẹ̀ ni omi ìran yín o òótọ́ mo sọ fún yín yẹn o. Ah. àwọn bọ́ọ̀sì ní nǹkan tẹ́ tún múlẹ̀ papọ̀ ẹni kò ẹran òmu kíní kan ṣe kíní kan ọ̀hún tí mọ̀ ọkàn o hmm, àná ò ṣe mí àlàyé máa gba kámúlá lẹ́yìn ni kò sí tó lè ṣẹlẹ̀. pẹ̀lú ọkọ mi báwo ni iṣẹ́ àbúrò ẹ wà lálàáfíà ó wà ní kitchen bẹ́ẹ̀ni ó fẹ́ boil rice ni <laughs> àbí ọkọ mi wò ó má bọ́dà láti pe bàbá ẹ̀ mọ́ <laughs> àwa náà kì í rí bá sọ̀rọ̀ it's not a kind of project sort of ìlú ibi tán dẹ̀ wà kò sí network kankan bẹ́ẹ̀ kò sí reception kò sí nǹkan kan matter of fact àwa gùn kì í pè láti pé pé pé ó ti sú wa torí à kì í rí jẹ fúnra rẹ̀ ló máa ń pè wá ló níbi táwọn ti máa ń receive pé so gan ló ní ká má bọ́dà ọ̀rẹ́ ọkọ mi aláfíà ló wà ó wà lẹ́gbẹ̀ẹ́ mi bí nǹkan tá a máa ṣe ni anytime tó bá ti pè máa jíṣẹ́ fún un. <laughs> ọ̀rẹ́ bàbá mi kò ṣe jẹ́jẹ́ o ó sì wà lẹ́gbẹ̀ẹ́ mi òun náà ń gbọ́ okay love you so much son bye. but mommy kí ló tẹ ìparọ́ fẹ́ gbọ́n mi ẹ ṣe kú go straight to the point gbàwo ni má kú òní kú. ọ̀rẹ́ olúwa hmm. ìwọ ló sọ̀rọ̀ báyìí tó mọ ọ̀rẹ́ ẹ̀gbọ́n tó ní ṣé ti má lahùn fún Dípò bí bàbá yín ti ṣaláìsí. Do, wákàtí mélòó ló pè ní Americans Nigeria ẹ ó máa kàn mí lára lẹ́sẹ̀kẹsẹ̀ ni jọ ṣé tó bá kánjú bọ́ sí the next available flight tó ń bọ̀ ni tó bá dé ṣó fẹ́ jí ẹni tó ti kú tipẹ́ ni rọra fi sílẹ̀ o ṣé orí ìgbàkigbà tó bá dé àjọ máa san ìgbàkigbà tó bá ti wá sí èmi pẹ̀lú àjọ ṣe ti wọ́n àǹfà tó ṣẹ̀ṣẹ̀ ń fọ ráìsì yìí agbóhùn náà fẹ́ jẹun báyìí. Ah. mo rò pé ó ti rẹ́dì gan ni mo ṣe wọ kíchìn bọ̀. gbójú sókè. Okay ó yá wá wo picture yìí wò dáadáa ṣé o mọ ẹni tó wà bíbá yìí. ọ̀nkú mi lélẹ̀ ọ̀nkú mi lélẹ̀ gbẹ. ẹ kí ló wá pa yín pọ̀ sáwọn oníkọ̀ọ́. ọ̀rọ̀ ilé ló pa pọ̀. see when I talk you don't talk you keep your mouth shut you talk too much o ti sọ̀rọ̀ jù nǹkan tí bá ti bí ẹ̀ ní kò sọ otherwise èmi máa fọ́ orí I no send you you understand I no I no dey see you. ọ̀rọ̀ ilé ló pa pọ̀ ọlọ́lẹ̀ ló pa yín pọ̀. mo mo ṣe mo mo ti já o. ìwọ ni Van Dam o lè sọ̀rọ̀ àbí ẹnu ẹ̀ ń re ó ń re fún ẹ àbí sí wàhálà. hey lókè ọlọ́lẹ̀ ló pa pọ̀ àbí. mo ti já o mo ti já o. shut up tó bá tún lé ayé ẹ wá ìyẹn tó bá ní chance láti wá tó bá pè ẹ́ pé kó wá dá sọ̀rọ̀ family tàbọ̀rọ̀ lẹ̀ lẹ́nu wí ẹ̀ wá sáré. ẹ ẹ mọ̀kọ́ tó ṣẹlẹ̀ no time ó dà pàtí pẹ́ jù lórí iṣẹ́ yìí tó yẹ kó dẹ̀ máa lọ máa faṣírí fún wa torí ní ilé ayé ẹ̀ ìfìdó yẹ fá kó tó pé mílì tẹ́lẹ̀ báyìí wọ́n máa yá ni wàá gbé bọ́ọ̀dì ẹ̀ tó wàá gbéra ni só ti yẹ. movement. My jẹ ayé ọ̀rẹ́ mi. I know you wouldn't mind. Waitress. Waitress. Yes. Joe. Joshua ní Kampala. Yeah, ó wà. Mi wà. Okay. Ẹ̀dáàzẹ̀. Wá wá wá. Mo ní kó gbé Kampari wá. No, ilé request fún Kampari. Ṣé ìyẹn bèrè? No, ilé ní kí n máa gbé Kampari wá. Ó dàgbà ń gbé ṣàpè wá. Champagne, Lily. Yes. Mo beautiful champagne. I didn't get it. Ẹni kì máa yín mú Campari wá. Mo mú débi báyẹn nígbà kan tẹ fẹ́ kọ́ change sí champagne. I heard is it. So why you not telling me now pé eh, fẹ́ òun kọ́ Are you sure you're okay, sir? But I did not request this. You requested for it. Ah, Dọ́jọ́ má bínú. Má bínú mo wà tense. tense ẹ̀yin ara yín ni kẹbẹ mo rúbà àgùnbẹ ṣe débi báyìí ṣe ni mi understand yes because gbogbo nǹkan tẹ kó sórí tébù yìí àwọn òkè ń tàn bí báyìí tí manager bá wa wọlé sí tó ń bá yín bí báyìí tó ẹ ṣe gbogbo eléyìí wọn ní bá wí èmi náà wọn máa sọ̀rọ̀ sí anyhow and come to think of it kọ́nà tẹ jókòó sí gan-an àwọn vvip lónìí not for people like you. notice pé òsì láàrin ìwà mọ́ náà ló jẹ́ kí n pè é kí ló ṣẹlẹ̀. ẹ rí nǹkan tí mi rò. èwo lẹ́rí o. mo rí bọ̀bọ̀ kan bẹ́ẹ̀ mo ò dẹ̀ understand tí mo ṣe ń rìn ó dà pé inú ẹ̀ ò dùn ó tún ní issues pẹ̀lú waitress yẹn go to embarrass ẹ̀ and that guy is too cute to be you know, having issues with that kind of waitress. excuse me. excuse you. <laughs> orí cute bọ̀bọ̀ kan orí pé ó ní sorry ṣé kí n lọ tún nínú gẹ́gẹ́ bí orúkọ mi ni àbí kí ló ń tọ́ra ti sọ fún mi. àbí o. yes. Mm-hmm. wait now. leo leo is she really working out. o fẹ́ lọ bá bọ̀bọ̀ yẹn dùnú a wá síbi àwa jayé tiwa ó wá síbi àwa jayé tiẹ̀ kí ló kan tàwa méjèèjì. <laughs> baby Oh, notice pé girl yìí need very big problem Oh. Mm, it's big, it's big, really. Are you serious? Ah, hey, hey, good. Well, èmi máa jáyè tèmi kú ni lọ. Hello. ṣẹlẹ̀ láàrin àti waitress náà tẹ̀jẹ́ kó máa embarrassing bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ àti pé àti cute ju kí fèsì wà boring báyìí what ah! happened. àǹtí kò lè yé yín mo fẹ́ béèrè lọ́wọ́ yín. go ahead. kí láǹfààní yín tó funfun tí ò lè jẹ́ ẹran kí láǹfààní ẹsẹ̀ tó wà tí ó lè tẹ́lẹ̀ báṣubàṣu. kí ló ṣẹlẹ̀ gọ́gọ́. faramade olólùfẹ́ mi nígbà tí mo pàdé mo rò bí mo ti pàdé ẹni tó rẹwà jùlọ ni ṣùgbọ́n ó yẹ ọlọ́run. Stop! Don't, don't, don't do this, Dad. Bring your head. Just bring your it o ò lè san kó o mu àbí. mo ṣe máa san bí mo. Take this or I'm serious, I'm not joking. Kí ni nǹkan tó lè ṣe? Kí ni nǹkan tó lè ṣẹlẹ̀? tí máa sọ fún pé mi ò ṣe mọ́ why am I going to say no to you again you know I love you <laughs> I'm not saying nothing. ṣé n sọ tó fún ẹ kò sí nǹkan tó lè upset me in very circumstances eh? you know I love you. I love you more. <laughs> but you know I love you more than I love you more than you do. ilé ìtúlẹ̀ o. ó wàá mọ nǹkan tí a jẹ́ torí tó fi ń gbó. Cherry tó bá bí mi kò sẹ́ni tó máa béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tí ò ní rí sọ àti pé nǹkan tí mo rò ni pé kóbìnrin tó máa lè react bẹ́ẹ̀ yẹn sọ́kùnrin ó máa ní nǹkan tọkùnrin ẹ̀ ti ṣe fún bí àì ti ṣe àbó nǹkan kan wà yẹn ní mind ẹ̀ ti ṣe fún tó dùn gan ó lè fi máa react yẹn bẹ́ẹ̀ yẹn. olólùfẹ́ mo fi ọjọ́ kan bànújẹ́ rí mo máa ń dùn nínú mi ní gbogbo gbà ṣùgbọ́n gbà tó bẹ̀rẹ̀ iye mi. nǹkan tí mo rò ni pé bí a kẹ́ introduce mi àti wọn síra wa ìnáwó ká sọ̀rọ̀ kí n bá wọn sọ̀rọ̀ àti bí wọ́n máa change ó dẹ̀ dá mi lójú pé little you know, wọ́n máa change sí i. mo rò bí ẹ̀ necessary. uh, calm, uh, calm down. Eh, need kema, you know, kema si public place, but kema care bin koko. No, no, no, don't hurt yourself. Emo eh, kom, I want me at our remi one, baby. I can join you, I can sorrow, I can gist, and all that. Eh, need, emo, eh, eh, calm down. I join him at our remi. At least. Yeah, well, it's necessary. No, I don't want. I don't want to say it like this, please. Just. No. Just, no, just come. No, no. Oh, stop crying. Stop, stop. Okay, please. No, no, you can't tell me. Am I worry. Uh oh. I'm lọ. Ẹ má No. I feel like crying. Stop now. Eh? Sorry. mo kí níbẹ̀ ni o ó ti a ti ń dóde látẹ̀ nǹkan èmi àtọ̀rẹ́ mi àti ń dóde yìí ọ̀rọ̀ ẹ̀kẹta wa tajọ sọ náà nìyí àgbà olúwa ló kó yẹ ọmọ tuntun wọ̀ ni o ti wá bá kíkẹ́ bá kẹjọ kẹrùn án lọ́wọ́. sọdún kí mo máa sọ pọ̀ sọrí ọmọ orí rí bẹ́ẹ̀ kábàámi wí pé kàn máa ṣe gúlegúlegúle. alẹ́ nù àgbárùn ìwọ náà wò bẹ́ẹ̀ wo nǹkan ọ̀lù sọ́rùn ọ̀yà dúró bẹ́ẹ̀ ọ̀bẹ bẹ́ẹ̀ mi pé kí bá ṣe kí n ṣe mọ̀ yìí pé nílé ayé kí a kọ́nìyàn bá bẹ bọ́ọ̀nìyàn sọ̀rọ̀ òbí bá bá yín wí ẹ̀yìn pé bóyá mo kọlà sóhun mo kàwé I'm educated I'm very very educated. Yes, very very is a grad is a graduate. bóyá mi bá yín mọ mi bẹ́ẹ̀ kẹta rẹ sọ̀rọ̀ ó rí pé àárọ̀ kó ló òun lẹ́dọ̀ ìwọ́n ti eh, lo gold sọ̀rọ̀ góòlù òwò kan àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀tì mi rí twenty rẹ̀ ni ṣùgbọ́n kàtà ní gbèrágà kílẹ̀ ayé ó ṣẹlẹ̀ gangan bẹ́ẹ̀ kílẹ̀ fẹ́ kásìkò. ẹ kò nẹ́sùn amọ́dílé ọ̀kan lè bá a yanjú kéèsì sá. kẹ̀ǹbà yín wá lọ́ọ̀yà ó ti ní kéèsì ní police station àbí lọ́dọ̀ EFCC sọ ti gbọ́ bẹ́ẹ̀ kí lọ rí sọ sọ̀rọ̀ o. ok merci. abanimọ̀ àmọ́ ẹ̀jẹ̀ ń ṣe láti fẹ́ wù wá àní dá sí i a lè ró bẹ́ẹ̀ ó ti ká wàá tiwa fún ọ kó lọ́n kó sẹ́wọ́n alẹ́ sọ̀rọ̀ tó bá wọn káwọn mọ̀ tó bá wọn kọ́ máa mọ̀ jẹ́ ká ṣe jẹ́ ká bá wọn pe lọ́yà tán nídìí ká ṣe tiwa fọlọ́run. a máa mọ̀re à ń ṣèyàn bẹ́ẹ̀ à ń ṣèyàn bẹ́ẹ̀ rárá. ẹ̀ á mọ̀re suddenly just suddenly. ẹ̀rọ tí láwọn máa mọ̀ tó bá dẹ̀ mọ̀ jẹ́ ká fi oore tí wọ́n kọ́ làwọn jẹ tẹ́lẹ̀ látijọ́ yìí àwọn jẹ́ ṣe wọ́n ti wá. ọ̀dà sádùkú mẹ́sàn-án just suddenly. Eh. ẹ mú o orí ibẹ̀ lọ́dọ̀ ọlọ. bẹ́ẹ̀ni wọn pé ya máa fẹnu jà fún. Hmm, ibo ni ah, yìí wọn pàdé ẹ ta máa ń lò ní wíkẹ̀ndì yẹn pàdé wa ẹ wá ah, bẹ́ẹ̀. ọ̀hún máa o èmi ni máa fọ ní àṣẹ ìgbà. fún pàdé níbi kó sọ ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sà ah, ẹ ṣe gan sà ẹ ṣe fact ṣojú mi báyìí níyàwó alákọ̀ọ́kọ́ ṣe fi sílẹ̀ má jẹ́ kó yà ẹ́ lẹ́nu o tí mo ṣe wá ń bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí ìyàwó ẹlẹ́ẹ̀kejì ó ti fi ọ̀rẹ́ wa sílẹ̀ o ó ti lọ ó ti lọ o. this is serious. Hmm. àwọn òdèbí lè pé kò ṣe àwọn àbí àwọn ayé àbí ẹjọ́ fún. sórí tàwọn àgbà tó sọ yẹn àtàwọn òwe tí wọ́n máa ń pa kò mi ò mọ̀ ń pa ẹ̀ nǹkan tèmi kàn fẹ́ kó yé wọ́n sí ni pé kò ń ṣe páyé ń ṣe o nǹkan kò ṣe ah, mi ò sórí ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ ṣe bọ́ọ̀rẹ̀ wa ni chamber kan náà lèmi àti ẹ̀jọ̀ wa nǹkan tí mo ń sọ yẹ kò involve nínú any case or anything tó jẹ́ pé ó máa jẹ́ káwọn ìyá ti yẹ àwọn ti ta àwọn talágo kan òru àwọn mọ̀mísì tọ̀dọ̀ tiẹ̀ báyìí mi ò mọ̀ ń pa ẹ̀ tó máa máa fi lé kiri kò ṣe nǹkan tó jọmọ́ you understand so kókó ọ̀rọ̀ yìí sì ni pé bá a ṣe máa bá wa solution sí ọ̀rọ̀ ayé ẹ̀. but olùkọ́ kò olùmọ̀tì kò yájú sí i. olú olùmídé ṣàjẹ́ nìyẹn ni. ẹ̀rọ tó ń pọ̀ wá látàwẹ́ yìí bí a kò bínú sí ilé máa wẹ́ ayé ẹ̀sìn wẹ́wẹ́ ní ẹ̀gbọ́n sọ kò dẹ̀ ń ṣọ̀daràn. Ah, kí wàá ní olú àti ẹni tó jọ̀rẹ̀ tiẹ̀ barrister ò ṣe ń link wọn. actually ṣe ah, ẹ̀dá àwọn àlọ́ sí Sokoto tẹ́lẹ̀ òní lápò Sokoto solution wà rán. jọ torí Ọlọ́run gbogbo ọ̀nà tá a jọ fi máa rí solution fún rẹ wa ó ní kó jẹ́ ká wà o. excuse me solution. kí ni ṣòfò wá fún mi ṣèyàwó sàrà ni ṣáwọn. ó ní ṣe mo wá òkè. dá lóhùn dá lóhùn. ó sick gidi gan. ó sick. ó sick àbí kò gbádùn ó ti dá. èmi rò pé. excuse me. ó ní ó sọ pé excuse me. ó sọ pé excuse me. kó sọ fún mi solution nǹkan tó fẹ́ sọ sí mi. ẹ ká sọ sà. báwo ni. fine sir. sálàáfíà ni. adúpẹ́ fọlọ́n sà. adẹ́kú ọ̀rẹ́ yẹn wo ọ̀rẹ́ olúwa. wo mi ò fẹ́ kó bára jẹ́ o nǹkan tí mo fẹ́ kẹ́ gbàgbọ́ ni wípé bó ṣe wọ ọlọ́run ló ń ṣọlẹ̀ ká gbà wípé àmúwá ọlọ́run ni so ẹ má bàrà jẹ́. ìkẹyìn máa pọ̀ ní ayé o nǹkan tó ń sọ fún mi ni wípé ọ̀bẹ ti gbọ́mọ lọ́wọ́ ọ̀bẹ ti ṣọ́rọ̀ nǹkan tó fẹ́ ṣe. ọ̀rẹ́ olúwa ọ̀rẹ́ olúwa kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ṣe é. Ah, dádì mo ń gbọ́ gbogbo nǹkan tẹ̀ ń sọ gbogbo nǹkan tẹ̀ ń sọ látàárọ̀ pátápátá ni mo gbọ́. wò ó díẹ̀ o ẹ máa ṣe pẹ̀lẹ́ o mi ò fẹ́ kẹ́ ro nǹkan tó ṣẹlẹ̀ yìí jù o kó má bàa dá nǹkan míì sí yín lágọ̀ọ́ ara o wò ó ń sọ fún ẹ ọmọ mi nìyí ọmọ mi ọmọ mi ni yín ẹ̀ẹ́dẹ̀ mọ ìgbà tèmi àti bàbá yín ti ń bọ̀ rẹ̀ bọ̀ so ẹ rí mi gẹ́gẹ́ bí bàbá yín àti ìyá yín anything tẹ́ bá fẹ́ ẹ wá bá mi dó ọ̀rẹ́ mi ti fi ikú ṣàgbà o bọ̀ máa sì dúró fún yín gẹ́gẹ́ bí bàbá àti ìyá. ó ga o ibi màá ní ká tí ò gbóòórùn àṣebí rárá ẹ̀ẹ́ ó dá mi lójú pé ilé ayé yìí báyìí lẹ́sàn máa ká o. ọ̀rẹ́ olúwa ọ̀rẹ́ olúwa. Daddy, ẹ má bínú sá. Actually, gbogbo nǹkan tẹ̀ ń sọ náà ni mo ń gbọ́ bọ̀. Mo ti fẹ́ máa lọ sá. Eh, eh, eh. O fẹ́ máa lọ? Bẹ́ẹ̀ni sá. Ok, no problem. Màá tún rí ẹ. Ṣogbọ́n. Thank you, sir. Mo fi ṣogbọ́n. Yes, sir. Hello there. mo kì í ṣọkùnrin bẹ́ẹ̀ ó ti wá mọ orúkọ tó máa ń pè mí táwọn ọ̀rẹ́ mi máa ń pè mí wọ́n máa ń pè mí ní ìgbín igi tó bá ti dára jù nínú òkú òun lè máa ń tẹnu mọ́. ah uh, oh, ní problem bó mọ̀ kàn tí n bá ti ṣetán níbi tí mi wà hmm, wọn á gbé ẹ jáde ẹ kéde love you. ọ̀rẹ́ ọ̀rẹ́ má bínú o ta tún nìyẹn. ta tún nìyẹn báwo mo ṣẹ̀ṣẹ̀ mẹ́rẹ̀ẹ́ bọ̀ lápò ni mo ṣe ra mọ́tò tuntun bàbá ẹṣin ńlá brand new jeep ah! ọmọ tó bá rí bàbá mi dúpẹ́. mọ́tò tuntun. sórí láìnà náírà jeep tó ẹ̀ṣẹ̀ ra yẹn ayé ò ní bẹ jàǹjàkújà congratulations. ọmọ kí <laughs> lọ. Ah, ah, eh, eh, eh, okay okay at this point ó dàbí pé mo ní láti clarify nǹkan kan ìwọ ń sọ̀rọ̀ mọ́tò tuntun ìwọ náà ń sọ pé nylon ara ẹ̀ ò ní já ẹ má jù mí nù náà ìgbà wo ló ra mọ́tò tí mi mọ̀ dílà wo ló ta fún ẹ àti pé ṣé Lexus Jeep ni àbí Toyota Camry ni oh sorry i'm sorry o má bínú o ṣé Range Rover Sport ni. ah abo òtẹ ni ẹ ṣọ́rọ̀ bá ọmọ tó mi sọ mo sọ̀rọ̀ ọmọ tó dáa ọmọ alálùbáríkà ìfẹ́ mi ayọ̀ mi ìdùnnú mi ìyá mi ọ̀rẹ́ mi ah ojú mi tí mi fi ríran. ó ti yé mi ó ti yé mi olúwa ló ṣe ń tòótọ́ ọ̀rẹ́ o ò gbádùn ọlọ́run ọba ń gbọ́ o ò sọ fún ni ó sì gan ni o ó sick gidigidi gangan ni o dúró dúró dúró farabalẹ̀ o so obìnrin ló pọ́n gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ tó yẹn ìyá ẹ̀ ẹyinjú ẹ ọjọ́ ayé ẹ ìbùkún ẹ ìdùnnú ẹ ó ọ̀rẹ́ ò lọ́pọlọ o obìnrin ló wá pọ́n bí ẹni pé òun bíbí naija or whatever they call it i mean ṣóbìnrin ló pọ́n bí ẹni pé òun case ní court obìnrin. ọ̀rẹ́. Hey, sórí nǹkan tèmi fẹ́ bẹ́ẹ̀ sọ ó yàtọ̀ sí títí ẹ̀ èrò ti tèmi yàtọ̀ sí títí ẹ̀ ṣùgbọ́n ìṣẹ̀ máa ṣàpọ́nlé ẹ̀ ni kò gbé yẹn wá kó ní ayé ẹ ní ogún ẹ ní èmi inú ẹ bó ṣe ń rìn ayé ẹ ogún ẹ ojú ẹ irun orí ẹ tó fẹ́ lè pè lóúnjẹ tó ń jẹ kò ní mi lára kò ká mi lára bọ̀ nǹkan tèmi ká sọ fún ẹ ni pé gbogbo nǹkan tó ń sọ alẹ́ ọ̀jẹ̀ kò lè bẹ̀ kalẹ̀ ìdùnnú ẹ yẹn á lè dùn ẹnu kalẹ̀. àmín ẹ eh, ẹ eh, ah. àmì. ó ń ṣàmì. ẹ eh, àmì. no àmì ẹ pọ̀ bọ ó kù nǹkan kan tó sọ fún pé o ọ̀rẹ́ kò ṣàdúrà yẹn fún ẹ dáadáa ẹ o ní láti ìpínlẹ̀ pé kọ́lọ́n jẹ́ kó gbádùn ààrẹ ò yá. ọlọ́run á jẹ́ kó gbádùn ṣe dáadáa èmi mọ̀ kó gbádùn o bọ̀ mo gbọ́dọ̀ ṣe bóyá sọ ọlọ́run á kó gbádùn. àmì. jọ ẹ wò ẹ tẹ pa ẹ tì báwo ni kéèsì ọjọ́ monday. monday ni wọ́n ti ṣe. hello adéwálé mi ó ní omi ti gbọ́ kò sí problem iṣẹ́ mm. máa tàn mí tó bá ti tàn mí jọ́jẹ́ kí n mọ̀ ọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin kan ni ṣe lè máa ṣe pé nífẹ̀ẹ́ obìnrin tó bá yẹ bá máa kọ̀ pátì bí omi ọ̀ṣọ́wọ́ ni jẹ́ kí n pè padà mọ́mí mọ́mí mọ́mí. I can see you are happy. Yes, I'm happy. Tell me what you talk about, Sarah ọ̀rẹ́ mi lásán ni ṣùgbọ́n ó try àti show some interest sí She came. Máa. You have to be very careful. Yes, I'm careful. Let me tell you, ṣojú àwọn ọmọkùnrin tó wà ń tàn sí ẹlẹ́tàn ni gbogbo wọn. Àwa náà ti ṣeré rí ṣùgbọ́n ẹlẹ́tàn ni gbogbo wọn. You have to study him very well. Okay, mommy. Okay, I'm sorry. Dunu, irú iṣẹ́ wo ló ń ṣe? Lawyer. wow. yes àti be barrister tuntun. wow. yes. Hey, she came Ṣìkẹ́mi. ma. Okay. fine ọlọ́run wà pẹ̀lú ẹ ṣùgbọ́n o ní láti ṣe pẹ̀lẹ́ o ní láti ṣe kíni o ní láti ṣe pẹ̀lẹ́. ok but I love him. you love him ẹ ti sáré lọ́ọ̀bù ara yín. yes thanks for your husband. Oh, mm. Love you. Love you too. Yeah. <laughs> Oh, baby, go out before you imagine now. He needs to retire. That's how that's supposed to be. Baby, right over you. ọ̀rẹ́ ó fọ́ ní ìgbọ̀nsá. díẹ̀ níbo ló gbé wá wá yìí náà mi ò lẹ́yìn wọ́n ti dọ́kì dọ́kì to gbé dáadáa náà. ṣé o tún bẹ̀rẹ̀ pẹ̀lú wàhálà ẹ̀. kò dé sọ pé kán bá wa rọ́dà ìjà o. jọ ṣe bí kan tó béèrè fún lọ gbé fún ẹ sìn ṣe bí kan ìwọ lọ rọ́dà fún fún tọ́kì tí ò ewu lẹ́jà rẹ tó má gbé yẹn wá rárá o. ẹ jọ ẹ jẹ́ kó sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ ẹni ẹni fẹ́ gbé wa jáde ẹni gbẹjẹ nǹkan tó bá dẹ̀ ti wùn wá la máa jẹ so tọ́kì ìgbémigun láìkẹ̀ kò wọn òdi kò gbẹ wọnú kò da so ẹja yẹn náà kẹ fún wa ẹ bá wa ọ̀dà ẹja ẹjọ tọ́kì yẹn ò wá òkè rárá. iye ẹlẹ́jà rọ. ẹ̀yin lady ṣé ẹ bínú pé mo pẹ́. wọ́n bàbá yín bínú alátàrà ẹni jókòó sí ibùdó dá. ẹ máa dùn tráfíkì pọ̀ ni kí lẹ ti wá jẹ báyìí. wọ́n bàbá mi ò jẹ́ ẹni torí mi tẹ̀ ń bí mi sí ẹ̀ ó jẹ́ ní tù kí ló dé kó dà má bínú torí ní ìtì ti dé yìí ọ̀yà jẹ́ kó wọ́n dá ẹ lóúnjẹ. waitress. waitress ẹ wá ẹ wá ẹ wá. ṣẹlẹ ilé tó wà wájú yẹn ẹ kọ́kọ́ jẹ náà tẹ bá ti jẹ tán sórí bí edé màá farabalẹ̀ gbé lọ sí tẹ bá ti jẹ jarò tẹ wáyé wá jẹ. àbí a ṣe máa jáde a ṣe máa jáyé náà ẹ calm down wo má tẹ̀gá fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ gan oyè ẹ̀ sìn ọ̀rọ̀ ọ̀rẹ́ mi máa fẹ́ bẹ́ẹ̀ sọ faramade tí ó ń bá sọ̀rọ̀ ara nì kí ló dé tó ọmọ ẹ máa ń ṣe bẹ́ẹ̀ tó ní skúṣì tó ní skọ́skán tí ìṣẹ́pọ̀ ọmọ ẹ ti forí gbálẹ̀ kékeré ṣá ó ya wèrè gan-an faramade ah wo ìjà ní lójoojúmọ́ òun pẹ̀lú ọkọ ẹ̀ ìjà ní everyday ó ti bá lánàá ó ti bàjá èmi gangan ó bú mi bí àná ó bú mi bẹ́ẹ̀ ẹsẹ̀ méjì wọlé ni this kid is as in ó dà pé nǹkan ti sọnù lọ́pọ̀lọ́ ẹ̀. Uh, uh, uh, omi ìpè fún amáde bu ẹ. Ah. tàbá tún ní nǹkan mi ìdàbẹ́ sọ káàtúndì ó bú mi tó jẹ́ pé ojú ti èmi gan fúnra mi. ṣé orí ọ̀rẹ́ kò sígbà tíjà máa ṣẹlẹ̀ láàrin faramade àti ọkọ ẹ̀ tí n bá ti béèrè lọ́wọ́ faramade pé faramade kí nìkan tó ṣẹlẹ̀ kankan ó máa sọ fún pé kò sí kankan. à ń tẹ́lẹ̀ tẹ̀lé lé anytime tí faramade àti ọkọ ẹ̀ bá ní issue tẹ̀mà àti faramade bá wa ríra faramade máa ń sọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ fún mi o faramade ti ń fi kan pamọ́ fún mi kò kí ń sọ fún mi mọ́. mẹ́wàá wà rẹ̀ mẹ́wàá wà sórí bó ṣe wà yẹn every day. he every day ọ̀dẹ ọkọ yẹn ọkọ yẹn lè jẹ́ tùgùn kò ṣe wàhálà o bẹ́ẹ̀ faramade every day ló máa gbé mi bọ̀bọ̀ yẹn gbóná àkóńṣèyàn wàhálà ìtàlà àkóńṣèyàn bẹ́ẹ̀ ni ọwọ́ ríbi ṣe sí ni ah, ah. wàhálà ọwọ́ ríbi ṣe sí bọ̀bọ̀ yẹn jẹ́ tù tó bá pè mí ló bá dán máa nà bí kókó ni. owó ọmọ ṣe ó yọ ni orí sí ni ó máa bẹ́ẹ̀ mi tán wéèrè máa nà bí kókó ni. ọ̀rẹ́ o lè bí lift after seven la ṣá. Ah, really ah, mo gbé time ti lọ tó báyìí o. o mọ̀. mo kọ́ pípẹ́ máa lè wá mo ṣáà lè máa lọ báyìí torí traffic. ilẹ̀ ti ṣú. èlò ìdúró o. mọ́tò kan máa lọ bójú. àbí ló yẹ kó ṣe ṣe èmi ló bá dọ̀rùn yàbí wọ̀ ìwọ tí mo mọ̀ <laughs> wo ó máa jẹ mo yóò yà ni. ṣòro bí faramade ṣe wà yẹn ikùn tó bá wà nínú ẹ̀ báyìí ló máa ń ṣe alágídí èèyàn ni èmi ti gbìyànjú o mo dẹ̀ ti mo dẹ̀ ti mo ti gbìyànjú ti tẹ̀lé ẹ̀rẹ́ sí mo lè ṣe mọ́ ó ti sún mi. ẹyẹ ṣe ẹran tó ń bá wọn mo lè Yeah, hello. Mm-hmm. Yeah. Mo ṣẹ̀ṣẹ̀ dé náà ni. Yeah, not a problem. No, worry. No, as long as somebody delay, I'm just gonna call you when I get settled. Alright, yeah, bye. I appreciate it. <laughs> yeah. Wow, Naija for sure. ẹ mọ nǹkan tí mo ń wò látàárọ̀ nígbà tí mo wojú inú mi <laughs> ah ọmọ ọ̀gá tí mo ti máa ń bá sọ̀rọ̀ láti orí fóònù láti jẹ́ pé màá rí ọmọ ọ̀gá wọ́nà wọ ní àtẹ́tà mi wá lọ́wọ́ ah, ọ̀gá ṣe pè mí pé èmi èmi ò kẹ́mi wàá lọ gbé yín ní airport o ah, inú mi dùn pé ah èmi ní màá kọjá kọ́kọ́ rí ọmọ ọ̀gá bí ọ̀gá bí ẹ ṣe ń bọ̀. it's good it's not a problem yeah thanks man thanks man wow. naija. Ah, naija wà ní ẹ̀ abẹ́ẹ̀ ni nǹkan ẹ tẹ bá ti ń padà sí Amẹ́ríkà ẹ pé tẹ bá lè tiẹ̀ lè máa mú mi lọ. oh okay yeah it's not bad it's not bad but um, mo wò pé irú yín iṣẹ́ ò lè fẹ́ wá ṣe lọ́hùn ẹ̀dẹ̀gbọ́n kan lẹ máa ń gbábọ̀ dáadáa but òyìnbó ò kí ń ra ọ̀kọ́là so <laughs> that's the problem. ọjọ́ ọ̀rọ̀ ní ìyẹn ò torí ìròyìn kò ti ń gbá mi ìrọ́kọ̀ mi ìrọ́kọ̀ kò sí o kò sí o kò sí o but don't worry don't worry I talk to I talk to let's see let's see let's see how it goes My dear, kí n what's up. what can we do man what can we do man. Ah, eh, ọlọ́run ah, ah, eh, tẹ bá ti délé màá gbé yín jáde so ẹ wò máa mú ìwọ gbogbo àwọn ọjọ́ ti gbogbo ẹ̀rí àwọn kan tó wà ní nàìjíríà pẹ̀lú wọn ti jẹ àmàlà nàìjíríà abula that kind of stuff ah, really <laughs> yeah okay not a problem. rosan ṣe kò ṣe kò rẹ. no no it's okay i'm good good amazing ah, yeah. inú mi kàn dùn ní àbí bí ẹni wípé mo rí mo rí bí wàá kí mo rí ọlọ́run. <laughs> Ah, ọlọ́run ẹ̀rọ <laughs> inú mi. elétè that's good. Mom, for the last time, if fẹ́ repeat ara me again. I'm just gonna ask you again. Daddy ńkọ́? Bàbá ẹ̀ ti kú. Béèyàn ṣe ń kú nìyẹn ni. Ok, bí ikú ṣe ń bí ikú ṣe ń Really? Àsìkò Ọlọ́run tó ni, ó I lọ sinmi. Ìkà ni ìkà ń Really? Bọ́ńgálò ló kọ́ sínú yín so you knew about all this all this while mo dẹ̀ ń pè yín lójoojúmọ́ lójoojúmọ́ ẹ̀ lè lè sọ fún mi pé wọ́n kú okay i want to know Iruku kú wo ló pa wọ́n simple. Ọládipọ̀ if i know my son well enough mo pé tí n bá sọ fún ẹ gbogbo ṣé ń béèrè bàbá mi pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ the next available flight to my body Nigeria what's the incentive nǹkan tó bàjẹ́ ti bàjẹ́ so why tá gbàgbé nǹkan tó ti bàjẹ́ and let's move on. Oh, so what is the difference? Oh, so what's the difference now? So you think now that I'm here, I'm not going to get to the root of this matter? ó kú náà ni àbí kí ló máa ń pààyàn tó kọjá ikú he died. mo fẹ́ mọ̀ irú ikú wo ló pa wọ́n simple. jọ̀ọ́ jẹ́ ká gbàgbé lórí ẹ̀ tó lọ lọ sórí egbò tó ti jinná ni dípọ̀ jọ̀tọ̀ ọlọ́run má ti mú bùn ẹ̀ fún mi please. mom i'm asking you for the last time and i want the truth kí ló pa dáàdì. he died. ẹ wo bọ́dá mi dáàdì ò ṣàdédé kú àìsàn kankan ò dẹ̀ pa wọ́n. ẹja. yà ó wà ó ó wà ó wà. iwájú kò wájú kò nítorí mi ti fẹ́ máa lọ nìyẹn o. ah ok. Ah, ìwọ ló tún máa delay mi. mo níbi tí mo fẹ́ sáré lọ mo ṣe sáré kúrò lọ́fíìsì. ah má bínú ọ̀rẹ́ mi má bínú. ṣé kò sí problem. ah ó wà ó wà ọ̀rẹ́ mi sórí bínú ṣe rí lóbi ṣe yàn ọlọ́run ló ní bẹ́ẹ̀ mo níṣòro kan ni o. o níṣòro. ẹẹ ìṣòro yẹn kẹ́ni mo mọ̀ pé wọ́n ló lè bá mi solve ẹ̀ màá fẹ́ gbaṣẹ́ ní company kan màá ní mo ṣe ní lọ mú nǹkan tí n fi register company mi wá nìyẹn n bá wòye pé ok èyí tá a fi register company wa CAC. tó parapọ̀ tó parapọ̀ Olagak Nigeria Limited. Olagak mi ṣe rú lọ bá wọn nìyẹn bọ́n ṣe sọ pé àwọn ò fẹ́ nìyẹn àwọn ò fẹ́ joint ventures yí pé my own personal company registered company lórúkọ mi ni kì í mú wá mo á wòye pé ah mo rò sọ̀tún mo rò sósì mi ò mọ nǹkan tí mo lè ṣe nǹkan wòye pé kí n wá bẹ́ẹ̀ ni wípé ṣọmọ ìpẹ́ lọ́hún kẹwọ̀ dáadáa iléeṣẹ́ tó ní àfẹ́ tó bíi mẹ́fà ìkànnù ẹ̀ làwà yìí jọ ọ̀rẹ́ mi ó máa ṣe ẹ̀pù yìí fún mi ni sórí iléeṣẹ́ tèmi pẹ̀lú ẹjọ́ rẹ́gísítà yẹn ẹ jẹ́ kí èmi ṣìǹjẹ́ sorúkọ ti tèmi my own personal name. Eh? Eh, fún six months after six months màá dẹ̀ dá padà sí orúkọ èmi àti ẹ̀ àbí kò yẹ. mi ò fi bẹ́ẹ̀ understand gbogbo story tó ń sọ. ṣé kí n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ gẹ́. no o need bóyá tí n bá rọra ṣàlàyé bóyá máa get it right. o fẹ́ gba iṣẹ́ nílé iṣẹ́ kan personally lọ́wọ́ rẹ̀. Uh eh tó yàtọ̀ sí lórúkọ complain tèmi àti ẹjọ́ ní Ọlágák Nigeria Limited. bẹ́ẹ̀ni. so wọ́n wá ní kò mú eh, complain registration kìíní ẹ̀ wá. collateral wa. ṣé o dẹ̀ ti mú Ọlágák yẹn tó bá present registration Ọlágák wa wọ́n á rórúkọ ẹ̀ ń bẹ̀ wọ́n á mọ̀ pé ceo lèmi àti àjọ nínú náà ah, ìyẹn ò ń ṣe big deal ó yẹ kán lè approve ẹ̀ fún ẹ. mo ti mú lọ́wọ́ náà ò fẹ́ yẹn èpè tó máa bí orúkọ ti tèmi tó máa jẹ́ so signatory sí. kí a wá mú iléeṣẹ́ wa tó jẹ́ pawápọ̀ ká wá change Olagak Nigeria Limited ká change ẹ̀ sí Ogunsanya àbí Oguns. Oguns máa tẹ̀ dá. Oguns lórúkọ ti yẹ so àwa pe lọ́ọ̀yà jókòó màá wá tọwọ́ bọ̀wé pé Olagak Nigeria Limited o mo ti ta gbogbo ráìtì mi fún Ogunsanya so gẹ́gẹ́ bí Ogun's Nigeria Limited so mi ò ní right mọ́ o mi ò ní anything lórí ẹ̀ àbí n tó ń sọ náà kọ́ nìyẹn. òun ni wàá bẹ fún kó kàn ràn mí lọ́wọ́ just for six months kí n kàn sáré yọ kí n dẹ̀ tì bọ̀ padà six months péré ni. I see mo ti mo ti get it <laughs> ó kàn wá dùn mí pé mi ò expect pé wọ́n ló lè sọ̀rọ̀ eléyìí. <laughs> lókè àṣẹ fún mi ọ̀rẹ́ mi mo mọ̀ yín pé nǹkan kí. kí ni òun sọ lẹ́nu ojàre òun sọ̀rọ̀ jàtijàti lẹ́yìn òun sọ̀rọ̀ rírùn bí ẹni jẹ ìjẹ bí ẹni jẹ mí. adéfowóra. ṣé ṣé n tó ń sọ yẹn make sense. Eh, because mo rí ẹni rí ẹni tó reliable tó wà sensible because àwọn tí irú ọ̀rọ̀ yìí lè máa jáde lẹ́nu wọn làwọn tí wọ́n bá ti ní psychological problem tí wọ́n ti lọ psychiatric tí wọ́n ti bọ̀ ló yẹ kó máa sọ orú ọ̀rọ̀ báyìí lẹ́nu. àdìfowórà ah, ah, ah, èmi máa ní. ìbàdàn kọ. òun jẹ́ kó yé mi pé ṣáíkà yí pé mo ní ṣáíkó. èmi ò jiyàn. trust me now. mo trust ẹ ṣé tí n bá wá ṣe irú yẹn tí n bá ṣe fún ẹ lẹ́yìn oṣù kẹfà tó bá wá yá tí n bá ní yá change ẹ o tó wà change mọ́ àwọn ọmọ tèmi àtọmọ ọmọ ọmọ mi àtìrandíran ọmọ mi tó bá bá irú story irú irú ìtàn yìí nílẹ̀ ṣépè ló fẹ́ kó máa ṣẹ́ fún bàbá wọn lọ́run ní àbádúrà adéfowóra kò lè rí bẹ́ẹ̀ ah five and six lèmi pẹ̀lú ẹ̀ náà àti ń bọ̀ rẹ wa bọ̀ ó ti pẹ́ náà ilẹ̀ ti ta sí. adéfowóra wo ló ń pè ní tí ò possible ní tí ò ṣeé ṣe ló ń ra wọlé náà òun sọ̀rọ̀ bí ẹni tí ò ní làákàyè tí ò lọ́pọlọ bí ẹni tó rí ẹ̀ ti dàrú. ṣé bá ti yorùkọ ẹ kúrò má dẹ̀ gbà sí padà after six months ó simple. fàyọ kò tí bọ̀ eh, fàyọ kò eh, tí bọ̀ eh, fàyọ tí bọ̀ fàyọ tí bọ̀ fàyọ tí bọ̀ àbí kí ló mìíràn. ẹ kí n fa orúkọ ẹyọ kí n dẹ̀ tí bọ̀ ah, padà. ok jẹ́ kèmi náà fa ti ẹyọ for six months after six months màá tún ti bọ̀. ẹ tó bá ti níṣòro ti tiẹ̀ wá bá mi very simple. èmi ò lè ọlọ́run ní jẹ́ kémi níṣòro bíi tiẹ̀. ẹ gbà mí o rí pé o greedy kí ni mo gbé wá just kó help mi help just for six months ọlọ́run kẹ́hìnà oníléeṣẹ́ rẹpẹtẹ kákàkiri èyí tèmi pẹ̀lú ẹjọ́ dàpọ̀ just for six months kémi náà lè fi gbéra. ìwọ ló níṣòro ló ń sọ̀rọ̀ bí ẹni tó rí ẹ̀ ò pé ohun tí ó possible. ẹ yóò kí ni nǹkan tá à ń sọ tó ń wo please come off it o jàre kò kò sí tó jọ ah. bẹ́ẹ̀ ní kọ́tọ̀kọ́tọ̀. a ah, máa máa ṣe bẹ́ẹ̀ náà. all right. orí tí ẹ náà pé kó kó kó sì bí orí pé o greedy you are a selfish person just for six months kàn fi lo document lo lo lo di wàhálà sí ẹ lọ́rùn. whatever names ah. pè mí mo fara mọ́ but mo mọ̀ pórí mi ò dàrú bíi tiẹ̀. ìyẹn ló fà á tó fi ka gbogbo ní ìsinmi. get get away eh? kẹmi kí n fi oru kí n fún ẹ ní odindi company tájọ ní torí pé mo ní méjì mẹ́ta mẹ́rin mo disturb ẹ mo ní kó má ní mẹ́fà ni àbí mo ní o má ní méjìlá. kí ló ń sọ lẹ́nu. ìbẹ̀rẹ̀ jẹ gẹ́tẹ́ ìwé jọ. o ti o ti lówó o ti ní gbogbo ọlọ́run ti kẹ just for six months kí n lo kí ni ẹ ah tó bá lówó náà gbẹgbẹ bá gbé lọ sọ́run tó bá kù idiot. ó máa wò ń tiẹ̀ ó wà lókè ó wà lókè ó sá mi sórùn sálẹ̀ ń bí ṣe bẹ́ẹ̀ mi pẹ̀lú ẹ ni àjẹ́ tó bá máa pọmọ jẹ ni tó máa rẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ ìwọ máa wò mí bí ìran máa wò mí <laughs> ẹni bá máa mọ̀ bọ̀ ni ó di dandan kó ṣe bí ọ̀bọ wò ó mi ò rẹ́ni tó máa bẹ̀ mí ti máa gbọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ayò ọlọ́pọ́n la jọ ń ta èèyàn méjì ṣáà ló ń ta ayò ọlọ́pọ́n àbí èèyàn kan máa jọ́ta ìkan á pè. Eh, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ah ok máa ah <laughs> ọ̀rẹ́ màá pè padà màá pè padà. pẹ̀lẹ́ ọ̀rẹ́ má bínú pé mo tún dá ẹ dúró o ní kí ló tún dìlé mi lókè nsìn. a mo bínú díẹ̀ látàárọ̀ tí n ti wà ń sàlẹ̀ níbí. ṣé mo pé mo kàn sọ fún yín pé jẹ́ mú fìlà kájọ máa bọ̀ ń sàlẹ̀ ni. kí ni mo ní kí n mú fìlà fún bí gbogbo inú mi tún ṣe tún ṣe bákan nìyẹn tó tún dàrú mo dẹ̀ sọ fún yín pé mo ní running stomach ìyẹn ló tún mú mi wọ tọ́ílẹ̀tì mi ò dédé dá ẹ dúró sínú oòrùn má bínú o. èmi tí ń wòye pé kí ló ń ṣe lókè látàárọ̀ tí mo kàn wá nóòrùn bì kò sí problem. ẹ má bínú má bínú ó sọ pé ò bínú mọ́ ìjáde tán pátápátá o kémi náà wá lè tó gbà pé ìjáde tán wọn pé mo sọ fún yín pé à ń lọ fún business kan ni à lọ fún business o. ah kí ló dé. mo ń gbé ẹ lọ sí club ni kájọ lọ ṣe fàájì ara wa nítorí kálukú wa bá mọ̀ ọmọ ká mú ká gbádùn ká ṣe fàájì ìyẹn lèmi fi máa mọ̀ pé inú tó ń bí yẹn ò ti tán ò bínú mọ́ ò ti yọnu sí mi. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí èmi ti yọnu sí ẹ tipẹ́tipẹ́ yọnu sí ẹ bíi tiẹ mo ti yọnu sí ẹ tipẹ́tipẹ́ club la lọ. ẹbí mi yàn sínú jagunlabi a máa bu nǹkan mu lẹ́nu it's all right it's all ìyẹn náà lọ. ṣe fògúsọ̀yà fi ẹ̀jẹ̀ sínú ó tutọ́ funfun síta níjọ́ tí chief ògúsọ̀yà máa pa dáàdì mi mi ò tètè mọ̀ pé àwọn ló pè wọ́n sórí aago because èmi àti mọ́mì fẹ́ jáde níjọ́ yẹn dáàdì dẹ́ méèkì kọ́ ọgbà tá máa fi lọ tá máa fi padà dé òògùn dáàdì àti gẹ́tìmá làbàdé lẹ́yìn. nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ní ìlú tó ní so somebody èèyàn kan fi ìpóhùn lè ṣerú ẹ kóhùn dẹ̀ no if you take the last blood in me to get to the root of this matter i will. mọ́mì kíkọ́ gbàgbé ẹ kó má lọ́ọ́ tí kó má tún rán àwọn ẹ̀yà kìlà wá pa wá náà bó ṣe padà tí. ooo èmi ti dé báyìí kó rán nǹkan tó ju aya kìlà lọ I am not gonna give up on this until I achieve my aim. fọlọ́run lẹ̀ jẹ́ kọ́ lọ́run jájá tiẹ̀ àwa náà jájá tiwa a máa parí ẹ̀sìn kọ́ọ̀tù ọlọ́run. báwo ló ṣe ń ṣe báyìí náà ẹ báwo ló ṣe ń ṣe báyìí ṣebí mo ti sọ fún ẹ pé kò gba gbogbo kan tó ṣẹlẹ̀ ẹ owó need láti máa bọ́dà máa yẹ ṣebí nítorí kan tó ṣẹlẹ̀ náà mo fẹ́ gbé gbé ẹ lọ ṣe fàájì. boy ọmọ tó ṣẹlẹ̀ yóò yé ẹ ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ déwálé ó dẹ̀ yẹ okùn okùn ń tọ́ láti máa fi mí ṣe yẹ̀yẹ́ ni ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ déwálé déwálé ṣe máa dísà láti fi mí lẹ̀ lọ fẹ́ lómi why at this point bó mo ti fẹ́ bẹ̀rẹ̀ where do I start from where tó bá rántí wàá rí wípé mo advice ẹ̀ ń gbà yẹn mo sọ fún ẹ wípé èèyàn tó bá ń ṣèkẹ́ ọkùnrin òun lọkùnrin máa ń fàmọ́ra o mo dẹ̀ advice ẹ̀ ń gbà yẹn òun sọ fún mi pé ẹ pé ìwọ ọmọ bó ṣe máa ń do relationship ẹ òun náà ló ti ṣẹlẹ̀ tó ń I don't know, just talk to him, call him or you go to him. I just want my boyfriend back. Faramade, what are you talking about? kí n tẹ̀lé ẹ lọ sí ọ̀dọ̀ ọkọ ẹ kí n tẹ̀lé lọ sọ́dọ̀ ẹ kí ló bá ẹ bẹ̀ ok tẹ́mà àti ẹ bá dọ́dọ̀ ẹ sí kí ni kan tó rò pé wọ́n máa rò wọ́n máa rò bẹ́ẹ̀ ni wípé bí àkọ́kọ́ wà láàrin màtí ẹni náà ọkùnrin ṣàlẹ̀ mi even tẹ́mi kan bá wà ní iṣu ẹ̀ definitely èmi náà wọ́n máa ro orúkọ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ni pé ìkan ṣé kí wọ́n máa wò ó kí bọ̀bọ̀ yìí fẹ́ lómi àbí kíkẹ́ lómi ìgbọ́kọ̀ mi ni please now give Deboy please just just help me talk to him. Um, sori nǹkan tá a máa ṣe é sí ni wípé a máa ní láti time ó ti yẹn sí gbogbo kan tó ń bọ́dà máa ń jẹ́ kí gbogbo ẹ lọlẹ̀ mo sọ be. tí gbogbo ẹ bá lọlẹ̀ dáadáa ẹ òun fún ara ẹ ló máa mú fún òun ló máa lọ. ṣeré ìtọ́ ọ̀rọ̀ ni ká má sọ mi ṣe rí ẹni tó pa bàbá mi chief yẹn tó pa wọn I am back home to get to the root of the matter ṣòrí bó ṣe rán bàbá mi lọ sọ́run yẹn I am ready to take this case to any length ibi tó rán bàbá mi lọ mo ready láti ràn lọ síbẹ̀ is either kóun náà kú àbí kó ṣẹ̀wọ̀n one of the two ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ sóhun simple as that. dípò pọ̀ mo fẹ́ kó fara ẹ̀ balẹ̀ ọ̀rẹ́ ó ṣẹ̀ṣẹ̀ dé ni ìwọ má wọrí a máa make sure pé a wá di ẹni tó ṣe ṣe you understand and nítorí pé òun mọ wọ́ọ̀t mi ni o bọ̀wẹ́ ọ̀rẹ́ mi Denali is my colleague you understand and we work together kò yẹ so jẹ́ kí ara ẹ̀ kó balẹ̀ hmm? kó lọ fọkàn balẹ̀ lé lórí ìṣòro yẹn. Mr. Dipopo mo ṣe meeting for the first time kò parọ́ chamber kan náà lèmi àti ẹ̀jọ̀ ń ṣiṣẹ́ and then bẹ́yìn ṣe wà yìí sà ẹ má bínú o ó dàbí pẹ́yìn lẹ̀ mọ́ value ẹ̀ he is a competent barrister so he knows what to do and he will do it so ẹ ẹ fi ọkàn balẹ̀ iṣẹ́ tiwa ni ká tú iṣu dé ìsàlẹ̀ ìkòkò yeah I'm, i'm just saying i want this thing done as a matter of urgency so tẹ́ bá feel pé kò ní yá lọ́dọ̀ títí yín i can hand it over to the police i just want justice. <laughs> ọlọ́pàá níbi tá a ti ní CSP Olúṣọlá lọ́wọ́ <laughs> ló ń sọ̀rọ̀ ọlọ́pàá àwọn yẹn ń ṣiṣẹ́ pẹ̀lú are you getting it? Um. tí bá ti pè é lọ́wọ́ kan ó máa jẹ́ mi ni and màdé sọ fún gbogbo ń ṣèwádìí gbogbo matter yìí you understand tó bá ti ṣèwádìí tó fún mi feedback if i get back sí show you. yẹ. ọ̀rẹ́ mo tẹ fọwọ́ wọn eh, mo fọwọ́ wọn ọmọ tẹ I'm eh, Sir, Mr. Adepopo ṣe Nigeria. Tawai. tàwa ìlú tó lófin ìlú tó dẹ̀ lófin lélẹ̀ ìyẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ so regardless of who the person is bó she ń sọ wọn chief ni kó má chief kó kúrò ní chief kó jẹ́ president. tófin bá ti fi lè gbé e ó ń lọ sẹ́wọ̀n o wọ́n dẹ̀ tún lè pa torí ẹ̀sùn ìpànìyàn ni so let us just do our job. Okay. Ẹ tóbi lọ́wọ́ mi ni o. Ẹ tóbi lọ́wọ́ mi. Lọ́ọ̀yà àbí barista or whatever you call yourself. O ṣì rádaràda. Ṣé òun kọ́ tẹ́ pé mi wá ṣe ń bì ní? Ẹ sìgárì obì sọnù. What's all this? Ẹ tí ò bá sí bó ṣe jẹ́ ni. Níṣẹ́ ni ìbá ń sọ pé kẹ́ pàdé mi ní kóòtù àbí kẹ́ pàdé mi ní station àbí èwo lò sí. màálù tán fi sin òkú èmi tí mo rà nì. so kí lẹ wá ń sọ tẹ́ ń pè mí wá bí pé bóyá mo lọ́wọ́ nu whatever tẹ́ tẹ́ ń lérò èrò orí burúkú ò lẹ́ ń rò tẹ́ ń pera yín lọ́ọ̀yà ẹ ṣọ́ra yín o please. Oh, ok ẹ ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ chief kò sí kú tí kò rọ adìyẹ tiwa náà lọ́rùn àbí ọ̀rẹ́ ṣe rí gbogbo àwọn ọmọ olóògbé pátápátá ló jẹ́ kó yé wa wípé àwọn ní ẹ̀rí àrídájú wípé ẹ̀yin lẹ pa bàbá àwọn. sọ́ngbádùn wọ́n gbádùn àrídájú wo lọ́n rí mo béèrè lọ́ọ̀yà barista whatever you call yourself ẹ yóò ẹ ní làákàyè láti pa àwọn ọmọ òkú tọ́wọ́n ọmọ òkú bá fẹjọ́ sùn ẹ̀yin ò ní làákàyè láti pè wọ́n àbí kẹ́ ẹ ṣe findings yín láti rí ìjú òdodo láti fi múlẹ̀ kí ni gbogbo eléyìí náà kí ni gbogbo eléyìí ẹ bá mi sọ fún dípọ̀n bíkíbi tó bá wà ipe kó wá kojú mi kó wá sọ ṣojú mi. ṣe kò létí gbogbo eléyìí. ó le jù bẹ́ẹ̀ lọ o iṣẹ́ táwa làwa ń ṣe àní ìwádìí lásán là ń ṣe tí ó bá síbẹ̀ jẹ́ èèyàn pàtàkì láwùjọ. ẹ kí ló fẹ́ ṣẹlẹ̀. mẹ́wàá wo ló fẹ́ ṣẹlẹ̀ lọ́dọ̀ ta ni lọ́dọ̀ ta láti bo síbo sìgáàrì obì sọnù kí ni gbogbo nọ́sẹ̀sì wo jẹ́ ń sọ fún ẹ lọ́ọ̀yà ẹ̀yin nìkan kọ́ lẹ kàwé o ọmọ ti tèmi pàápàá tó wà lamẹ́ríkà ninety nine ìwé ló kà kí lẹ gbé kí lẹ gbé tẹ̀ ń ju kí ló ṣe kí ló ń jó lọ́wọ́ tẹ̀ fi jólẹ̀ inú eight by eight room tẹ̀ wà tẹ̀ ń pè ní ṣé lè jọ ṣéǹbà lójú yín ẹ gbéra yín barista nínú eight by eight room ẹ wo mo máa fún yín ní ọjọ́ mẹ́ta kẹ́ fi ránṣẹ́ sí bíkíbi tó bá wà ìgbé bàtẹ́ tó ń ro ó ṣetán àti fàyà ni o tẹ́ ẹ bá wá kọ̀ tẹ́ díṣẹ́ fún láàrin days máa fi ọlọ́pàá rẹ̀ sẹ́yìn méjèèjì. ẹ mọ̀ pé barista ń ṣẹ̀wọ̀n yes barista ń ṣẹ̀wọ̀n rádaràdà. ọlọ́pàá. jùlọ ṣe táwa làwọn ń ṣe. ẹ bẹ́ẹ̀ ni. ẹ tó bá rí lójú ó yẹ ká pàdé ń kọ́ ọ̀tọ̀tọ̀ kò yẹ àwọn pé ẹgbẹ́ tó kó yẹ. adéwálé o iṣẹ́ ìjọba mà kí n ṣe àṣekúdọ́rọ́gbò ìwọ náà dẹ̀ gbọ́ngàn tí màá yí sọ kó má lọ forí ẹ̀ fàgbọ̀n jọ o pity condition mi náà. forí tèmi fàgbọ̀n yíyan lè possible ṣíkẹ́mi. yes dad. ọmọ akínni mi mo ò ṣe ojo mélòó mélòó kéèsì tèmi ti handle tèmi ti ṣe tèmi ti bàjẹ́ tèmi ti túnṣe tèmi ti sọ àwọn èèyàn dolóríire mélòó mélòó ẹ fọkùn ìbálẹ̀ ẹ. sori ní òkè handle case dada mi ò sọ bẹ́ẹ̀ but you just have to be careful with these people i'm scared pity me now please be careful. that's true but uh, Chikemi. yes dear mo ti gbọ́ nǹkan tó sọ mo gbàgbé yẹn. mo lè gbọ́kàn mi kúrò mi lé mo lè gbé kojú stay away from these people. dìlà dìlà o dìlà mo fi o agbẹjọ́rò dìlà. kí ló rí lápẹ́. mo náà wo náà nígbà tí wọ́n lọ sí abroad látọjọ́ yìí tó wá dé tó wá jẹ́ pé òkú ọ̀rọ̀ gbé wá fún ọ̀rẹ́ rẹ̀ dé wá lé kó wá wú dìde òun náà wá accept ó yẹ kí ìwọ gọgọ ẹ kò yẹ pé nàìjíríà tá wà yìí nísìnyí ìyẹn gbọ́dọ̀ jóyè ọmọ ogun tó kó ló máa tó bomi gbóná ẹ kó understand náà kí lè jọ bá fún náà dá mi lóhùn. ẹ ẹ nà. ó mọ̀ pé a yọ ẹgbà tí kì í máa nà kó tó di kó di barista gan tó bá fẹ́ ṣe ló fẹ́ ṣe tó fẹ́ fi proof ṣe ẹ to be one of the best hmm. legal practitioner ta ni. ọ̀gbẹ́ni gbàgbé barista ìgbà barista gan mọ bó ṣe ń lọ nà ẹ kí nígbà mko tó ní kí ká yẹ kó yẹ ń pé nàìjíríà yìí mind your business ni irú kéésì tó fẹ́ jí dìde kò ṣe kéésì àwọn èèyàn tiẹ̀ ń tọ́ kò ṣe téèyàn tọ̀ ń bọ̀ kò jẹ́ kó yẹ ń pé gbàgbé ẹ̀nà ọ̀ yẹn dìlọ́ dìlọ́ tí wọ́n kàn ń pè yẹn ṣebí nítorí wọn ni tí wọ́n bá rí mọ́ ṣé wọ́n ní pẹ̀lú mi ni wọ́n máa pe dìlọ́ mi jẹ́ kó yẹ má yẹ kí ó fi kú ṣe fà jẹ. ẹ bọ tí ò bá wá ṣe ta ló tún fẹ́ ṣe. ta ló tún fẹ́ ṣe. Ah! àwọn tó lè ṣe wọ́n lè ní gbà wo ọ̀gbẹ́ni kí ló ṣẹlẹ̀ ṣébi la fẹ́ sùn mi. mo ti fẹ́ ṣetán mo ti jọ ẹlẹ́kọ̀ọ́ tó kí n da ìlú sí. mo ti jọ ìlú sọ láti wọn náà wà. dasi jẹ́ kí a lọ bí kan dasi jẹ́. ọ̀gbẹ́ni dasi jẹ́ kó kún ẹ̀ ká máa lọ. Ọládépọ̀ mi àkànní akànnì ọmọ olómù apẹ̀rún ọmọ ọlọ́run àgùgù àsìngbà lọ́nà tó mú ọmọ ewúrẹ́ gúdúgbẹ́ tó sọnù lómù kán máa mú lọ́wọ́ òun kì í ṣe bẹ́ẹ̀ bàbá wọn gbẹ̀rùngbẹ̀rùn ọmọ àgùntàn bọ̀lọ̀jọ̀ tó nù lọ́mù kí wọ́n mọ̀ mú lọ́wọ́ tóró kì í ṣẹgbẹ́ bàbá wọn gbẹ̀rùngbẹ̀rùn ọmọ ẹ̀dì yìí òkòkò yìí tó nù lọ́mù kí wọ́n mọ̀ mọ́ lọ tó lọ kì í ṣẹgbẹ́ bàbá wọn gbẹ́ẹ̀gbẹ́ àmóbìnrin rọgbọdọ̀ èyí tó nù lóhùn ò ní kí wọ́n mọ̀ wá ríbi kankan kí wọ́n wá kárí ilé bàbá rẹ̀ bí wọ́n bá ń bọ̀ wá kí wọ́n mọ̀ rìn lẹ́sẹ̀ wá ẹlẹ́ṣin ni kí wọ́n rán wá torí wọ́n ló máa rọpọ́n lájọ mi tó wọ ẹṣin àsìngbà lọ́nà tó mu ọkọ mi ọmọ ògùn gẹ̀ẹ́ o igun ńlá tóbi lẹ́yẹ gbòǹkan gbòǹkan lẹ́yẹ àwọn ọmọ dùn àkànní ṣàánú mi ẹ mo jẹ́ àgbàgbé gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀. ẹjọ ta ta sí ẹ ta lóògùn sọyà náà nù kí ni nǹkan tó jẹ yó kí ló ń gbé tó ń gbé tó fi rò pé kò sírú òun ok so bó ṣe wá mú bàbá tèmi yẹn tó pa yẹn ó jẹ kémi jókòó kí n máa wòran ni never that's never gonna happen mo máa ah, gbogbo nǹkan tó bá gbà pátápátá la máa fún ọ̀rọ̀ yìí ṣe rí ibi tó rán bàbá mi lọ yẹn I am ready I'm willing I am ready and willing to also send him there tí mi ò bá fi rán lọ́bẹ̀ á ṣe ẹ̀wọ̀n ìkan nínú méjèèjì máa ṣẹlẹ̀ sí o ṣe fẹ́ gbọ́ gbogbo ẹni tó bá wà pátápátá tó bá wà involved nínú bí bàbá mi ṣe lọ ah èmi o mo máa gba ẹ̀san lára Ògúnsọ̀yà. ọkọ Ògúnsọ̀yà ogún sáà kan náà tó ti mọ̀ pẹ̀lú bàbá ẹ̀ láti ilẹ̀ yẹn náà ni ó ṣọ̀rọ̀ company ó ṣọ̀rọ̀ company òun ló fa wàhálà sí i ó nítorí pé kò sí ẹbí òun kankan ní nàìjíríà pé òun fẹ́ name company yẹn after orúkọ ọmọ òun bàbá ẹ̀ dẹ̀ sọ fún pé kò sí nǹkan tó jọ torí pé fifty fifty ni àwọn méjì náà jọ ní ilé iṣẹ́ ó tán iṣẹ́ tó ṣe ó jù bẹ́ẹ̀ lọ ó dẹ̀ mọ̀ pé sáyà tá à ń sọ yìí kò kì í ṣe ẹran rírọ̀. a máa bọ̀ máa bọ̀ pẹ̀lú bí o ṣe rọ̀ máa bọ̀ èmi máa bọ̀ tó máa rọ̀ tó máa rọ̀ tó dẹ̀ máa lọ sí tí màá dẹ̀ lè achieve nǹkan tí mo fẹ́ achieve ah kí lẹ́ ń sọ tí ó da yìí ẹ wo mọ̀ sí tí mi ò bá gba ẹ̀san lára ògùn sọ̀yà àti gbogbo ẹni tó wà involve lórí bí bàbá mi ṣe lọ kí n má kéde. kí ló dé irú èpò òun lélẹ̀ lágbára ìṣẹ̀dá mi ní agbára ọlọ́run ó máa kìjọ ó máa jòjò ó máa dàgbà báyìí tó máa darúgbó kọ̀gẹ̀kọ̀gẹ̀ ọwọ́ ọmọ ni mo máa sinmi sí o èmi fúnra mi máa fẹ́ wú parí máa fẹ́ rìgì jobi kò sí nǹkan kan tó máa ṣe ẹ́ ẹ̀kan ní ṣàánú mi ẹ ṣàánú mi fògùn sàn yà sílẹ̀ n tó bàjẹ́ ó ti bàjẹ́ already. mo àmì ìtò wọn lè fi pé àfúnà àfúnà téèyàn bá ń sọ wípé ọlọ́run rí ọlọ́run rí ẹnìyẹn ò ṣe gbìyànjú kọ́wọn èèyàn náà rí ah, o oh, ó yà yín lẹ́nu àbí ẹ sọ fún mi ṣé wọ́n parọ́ mọ́ yín ni ọ́físà hmm? nǹkan tí mò ń sọ náà ni màá máa sọ nítorí pé mi ò fi kan mọ́ kan lóòótọ́ èmi àtolóògbé ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá àtẹ̀tí ń bọ̀rẹ̀ wa bọ̀ ń sìn ilé ta sí i ṣe fẹ́ gbọ́ ọ́fíìsà èmi àtolóògbé tẹ̀ ń sọ yìí àti di ọmọ ìyá kí ni fẹ́ fi kú ẹ̀ ṣe ọlọ́run kẹ́mi náà ni wọ́n bá tèmi kò ṣẹ̀ mí kò rò mí ṣé pẹ̀lú orun funfun yìí ni màá máa ní mò ń lépa èèyàn ẹ wò ibi tí ò sí èèyàn ọlọ́run wà o nítorí pé ọlọ́run tó wà lókè òun lẹ́lẹ́rìí mi ó dẹ̀ ń gbọ́ gbogbo nǹkan tí mo ń sọ yìí ibi tó lògbé náà bá wà mo mọ̀ pé a máa wò mí bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí èmi ò ní nǹkan fi ikú olóògbé ṣe o nítorí pé eh, ọ̀rẹ́ mi àtolóògbé eh, kì í ṣọ̀rẹ́ àná bẹ́ẹ̀ ni. kí ló dé tẹ́ ń fi ẹ̀jẹ̀ dúdú sínú tẹ́ ń tó funfun jáde kí ló tẹ́ ń parọ́ kí ló dé tẹ́ ń parọ́ fún mi chief ah, ah. ṣe bó ní àwọn ìlérí tẹ lémọ̀ rẹ̀ yìí kó tó jáde láyé nígbà tẹ lọ sí ọ́fíìsì lọ́ọ̀yà Ọládipúpọ̀ ó ní ohun kan tẹ fẹnu yín sọ ń bẹ̀ náà kí ló dé tẹ̀ wá náà tán. <sighs> máa ṣe ẹ wo ọ́fíìsà ṣe fẹ́ gbọ́ tọrọ ìjà tèmi àtolóògbé jà ló mú èmi àjẹ tá a fi ń sọ̀rọ̀ síra wa kì í ṣe pé bóyá ọ̀rọ̀ tí ó ń bọ́ lẹ́nu mi gbà yẹn bóyá mo ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ àbí ìtara la kàn fi ń sọ̀rọ̀ síra wa nígbà náà àtàwọn lọ́ọ̀yà tẹ́ sọ yìí ìgbà táwọn yẹn invite mi ọ̀rọ̀ kò bá kùngbé ló ń bá mi sọ ìbínú ni mo fi sọ gbogbo nǹkan tí tí mo sọ jáde yẹn mi ò mean any am mi ò mean anything so mi ò ní nǹkan ṣe pẹ̀lú ikú olóògbé mò ń sọ mo dẹ̀ ń repeat ẹ̀ mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú ọlọ́run ọlọ́run tó wà lókè lẹ́lẹ́rìí mi ẹ jọ ẹ jọ ẹ yọ mí kúrò nù suspect mi ò ní kankan ṣe pẹ̀lú ẹ please. ok kò sí problem kò sí àjẹ tó ń pọ̀ mọ́ ìjẹ tó máa ń rẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ náà ṣe since tí ẹ rẹ́dì láti nà tán fáwọn àbí mo rò pé tẹ bá dé ọ̀dọ̀ wọn ìjọba ẹ lọ ṣàlàyé tó kù fún wọn bẹ́ẹ̀. ẹ ẹ sí ìjọba kankan bì kan ẹ̀yin tẹ́ dúró yìí náà níjọba àbí àbọ̀lọ́pàá kọ́ ló ń pè níjọba hmm. ọlọ́pàá náà níjọba ọ̀dọ̀ yín náà dẹ̀ ni mo wà yìí. chief ìjọba jùjọba lọ nǹkan tí mò ń try láti sọ fún yín ni wípé tẹ́ bá dé court ẹ lọ ṣàlàyé fún george wípé pẹ́pẹ́ sí o mi ò mọ nǹkan kan pa ìkó ọ̀rẹ́ mi o ẹ ṣàlàyé fún wọn á dẹ̀ free yín kẹ́ máa lọ́lé ó ti tán pẹ̀lú gbogbo àlàyé tí mo ṣe fún yín látijọ́ tẹ̀ invite mi wá sí station ṣé kò tí ì tó yé yín ni àbí inú ọ̀rọ̀ tí mò ń sọ ẹ gbà mí gbọ́ náà gbogbo owó tòwó tó tí mò ń ṣe so ẹ bìlífù gbogbo ẹjọ́ tí mo ròyìn ṣé n fẹ́ máa fi irun funfun yìí n fẹ́ máa fi parọ́ ni ẹ wò ó èyí tó bá wá wù yín ṣe níbi tí mo bá dé bẹ́ẹ̀ ni but nǹkan kan ni fẹ́ tọrọ lọ́wọ́ yín inú mi dẹ̀ máa dùn tẹ́ bá lè ṣe fún mi. kí ni. mi ò mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ọ́físà mo fẹ́ kí èmi àti ládìpọ̀ ká jọ fi ojú kanra wa báyìí ẹ jọ. wá mi ò ní final say láti sọ lórí ẹ tí n bá ṣàlàyé fún DPO nǹkan tó bá ní kí n ṣe lórí ẹ máa jẹ́ kẹ́ So, any news? Ó I pé information tó that phone I yẹn kò right The whole place is just empty. I couldn't get any clue. Ah, ẹ wo, ó dàbí wípé ọ̀rọ̀ yẹn ó fẹ́ máa ní àwọn game kan ọ̀nà tí kò yé mi. I'm just getting too tired of it. Game? Hmm? Èmi náà rò bẹ́ẹ̀ because láti ìgbà tá a ti dúró síbí báyìí mi ì rí anybody kó kọjá níbí báyìí. Ó dàbí ẹni wípé ọ̀gá ò fún wa ní right information. so what's the way out what do we do. ẹ jẹ́ ká padà sí station àárín nǹkan kan kí lára fẹ́ máa dúró ṣe please let's go back. to go back to the station. ká padà sí station just like that. ṣe rí bá ṣe ń sọ̀rọ̀ yìí mo tún rí àwọn nǹkan kan rò nǹkan kan wá sí mi lọ́kàn. like seriously. Ah, really? kò ń ṣe nípa ọ̀rọ̀ kéèsì tàbá wá síbí báyìí nípa ọ̀rọ̀ chief Ogunsanya. chief Ogunsanya. yes man tan treat the case wọn Mm. what happened what about it. ṣe mọ̀ pé máa yẹn máa ń pè mí severally yes ó máa ń disturb mi gan gbogbo nǹkan tó dẹ̀ máa ń sọ fún mi ni wípé òun fẹ́ fi ojú òun méjèèjì rí lọ́ọ̀yà Adéwálé. Yes. Look, look, look. Uh, that case eh, is a done deal case. Forget about it. Oh. It's a done deal. Kò sọ̀rọ̀ lórí ẹ̀. <laughs> Honestly, as far as I'm concerned. Um, no. I'll forget about that. Kí ni reason ni wípé ẹ ṣe jẹ́ ká mú máa yín lọ sọ́dọ̀ lọ́ọ̀yà yín ká kọ́wọn méjèèjì fojú kanra wọn ẹ mọ̀ wípé tọ́wọn méjèèjì bá fojú kanra wọn ṣé mọ̀ bóyá ó fẹ́ bẹ ni oh bóyá ó ní nǹkan tó wà lọ́kùn ẹ̀ bóyá ó fẹ́ fi ẹ̀hónú ẹ̀ hàn ni o i don't know but èmi believe pé tí àwọn méjèèjì bá ríra wọn ó ṣe é ṣe ká rí information tó tangible tá a lè lò lórí kéèsì hmm. látẹnu Ògúnsànyà. you know what fẹ́rí mo ti wà yìí yóò bá yín argue that one we are gonna do it bó bá ṣe wà yìí orí mi kò tiẹ̀ settle She understand. Okay. okay. I think we should go to the station. let's Let, let's let's okay. we'll, we'll get it. rí yín wá ogun ṣe kìtàkùtàkù. yeah you're welcome. but mo wà disappointed o mo kì í mú iṣẹ́ pẹ̀lú ohun mi o <laughs> mo believe pé ọ́fíìsì um, um, ló jẹ́ ká sọ gbogbo ilé. ọ̀rẹ́ oh, oh, calm down calm down ṣó ti yẹ o ò mọ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn o bá ní sùúrù kó jẹ́ ká gbọ́ tẹnu ẹ̀ ga ẹ tẹnu ẹ̀gà yẹn gan-an ni mo fẹ́ sọ fún yín nítorí pé wọ́n sọ pé ẹni tí ò bá gbọ́ tẹnu ẹ̀gà òun ló ń pàtó ládìpọ̀ tẹ̀yìn sọ̀rọ̀ ẹ̀ yìí ṣé kò sọ fún yín pé ọ̀dọ̀ mi lòún gbé dàgbà ni èmi tí mo tọ́ ni yes ibi tó dẹ̀ ń gbé labroad ọ̀dọ̀ family mi ni àtìgbà tó ti dé sabroad ọ̀dọ̀ family mi ló ń gbé wáì tó wájú òun ló máa ma rò sí mi wípé èmi èmi ní nǹkan ṣe pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú pẹ̀lú bàbẹ́ wáì ọ̀rẹ́ èmi pẹ̀lú bàbẹ́ láti pínísí ni wáì ẹ ṣí fadéfowórà tẹ̀yìn sọ̀rọ̀ ẹ̀ ọ̀rẹ́ tèmi tímọ́tímọ́ ni adẹ̀ tí jọ ń ṣe business kì í ṣe ní kì í ṣàná láti kékeré ni wáì tó máa jẹ́ sí ni máa fẹ́ àmọ́ ẹ̀ no no no no no no ẹ yọ mí kó mbẹ. at this point sir gbogbo nǹkan tẹ ní láti wá sọ báyìí èmi ní suggestion kan sir ẹ ṣe wá sọ ní chamber wa ẹ má bínú ẹ̀yin agbófinró mi ò disturb iṣẹ́ yín rárá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣe wá sọ ní ọ́fíìsì wa. no no no no no you are not disturbing us ẹ wo station náà ló yẹ ká discuss issue initially so let's just go. àdìmí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ikú chief adéfowóra ẹ láti kẹgbọ́ dáadáa i have nothing to do. mr man forget it it's a done deal issue. i have to talk i have to talk at this point. officer let him talk ẹ jẹ́ kó sọ̀rọ̀ now uh, uh. why all this. wọ́n rà lẹ́lẹ́lẹ́ sọ̀rọ̀ ẹ̀yìn náà. Dear, hope there's no problem. Well, my worry is <laughs> here. She's done. I'm a sorry later. Chief. Yes, eh. Mommy, she came alone, sorrow. What? She came me. ní police station. Kí ló kílẹ̀ something murder case no no no no no Oga is not possible kò possible Oga, mo ní kò possible mama sọ pé ọmọ mi pààyàn fún kíni sorry i'm shouting i'm shouting i'm very sorry but Oga, ọmọ mi ò lè pààyàn ọmọ mi tí ò lè tí ò lè padìyẹ sọ fún mi pé pààyàn kò possible now Oga, please ẹ jọ bó wà gangan what area f. Is that serious? Ah. Oh, oh, please, just give me two hours. Mi máa kàn yín lára ṣinṣin, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́ ẹ má fọwọ́ kàn mọ́ mi, ẹ jọ̀ọ́ nítorí ẹ má fọwọ́ kàn mọ́ mi, ẹ má fọwọ́ kàn mọ́ mi. Where's my parking? She kept me for what? Are you ẹni ò yẹ ní sọ̀rọ̀ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ yẹ mo ti gbọ́. o rẹ́dí uh-huh. àti bọ́ṣọ. yes. okay. okay. sir bọ iṣẹ́ ni mo bọ́ wá sọ́dọ̀ yín sir. yes of course. ẹ dẹ̀ ni pé màá fi mi ṣe secretary yín sir. yes mo promise. bọ ikọ̀ mi nìkan tí mo rí yìí pé. Oh God, kí ló dé tí nǹkan ò kí ń yí ẹ̀yin ọmọ ọ̀sìn? Ó dẹ̀ yí ẹ̀ mọ̀mọ́ pọ́ǹpì tẹ́ndì ni, ò ṣọmọdé. Yes, Money, ní màá ṣe secretary iléeṣẹ́ mi mi ò wá fẹ́ kó jẹ́ ordinary secretary mo fẹ́ jẹ́ kó jẹ́ secretary plus ìyàwó CEO of the company n tí mi fẹ́ fi ẹ ṣe nìyẹn pákàn bí ẹ kúrò náà la àtúngbé ẹ sínú ọ̀la. virgin ni mi sá. virgin ni ẹ how lovely ìyẹn gan ló dájú my dear torí pé jẹ́ bá yẹn gan. Mm, mm. bí chief adéfowóró àṣẹ fipá gba nǹkan mọ́bìnrin mi lónìí i felt so bad ojoojúmọ́ tí bá rántí báyìí máa ń wà nínú ìbànújẹ́ ni wípé ọkùnrin ọkùnrin ó fipá gbá mi lájọṣepọ̀ ìdí rẹ̀ tí mo fẹjọ́ sùn tí náà ọ̀rẹ́ mi tọ́jọ́ ògbólógbò àgbà nípa. ẹ ti ẹ̀gbọ́n rẹ̀ dé ìsìn abẹ́wò ọkùnrin olórí burúkú má ṣàfàmì káyé ẹ̀fẹ̀ bàjẹ́ ló máa dánwò tó tó báyìí lọ abẹ́rẹ́ àwọn understand mi rẹ̀ mi ò fẹ́ mọ ọgbà ọkùnrin tó fẹ́ jẹ́ mi ò fẹ́ mọ orí ọkùnrin tí ọkùnrin bẹ́ẹ̀ fẹ́ jẹ́ èèyàn tó bá ti ṣe nǹkan tẹ́nìkan ṣe rí ojú ẹ̀ máa rí nǹkan tẹ́nìbọ̀dì òrírí ni màá ní. ọ̀rọ̀ yóò tiẹ̀ lè nà ọ́ ah, ah. ṣé bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ ń pa ẹ̀ wá ń bí ṣìkẹ́ mi wetin you want orí ìdájọ́ ògangan ló fẹ́ ẹ ní láti bẹ̀rẹ̀ ní tẹ̀lọ́wọ́ ẹ̀ torí bó ṣe wà yẹn orí orí situation ẹ̀ ni orí mù dẹ̀ ni she's not herself she has just been raped. ẹ mọ̀ kó tó máa ṣẹlẹ̀ ni ṣé rí olórí burúkú àwọn ọkùnrin tí wọ́n máa ṣe bá dàrá dábàá wọn kàn ta a ní láti kọ̀ wọ́n lẹ́kọ̀ọ́. àbí kí lẹ fi o. ṣé at this point nǹkan tó bá ti decide nǹkan tó bá ti rò pé nígbà tó ṣe fún máa because. understand. a ní láti rí bó ṣe rọ fọ́ndù mi. Ah, ah kò máa ní dáa fún bọ̀bọ̀ yẹn bíkíbi tó bá máa wò lórí burúkú máa ní bọ̀bọ̀ yẹn. tó ṣe dọ́gí style. ó hàn gẹ̀ẹ́sẹ̀ sórí yìí kíní. ààyè mi style ó ṣe gbogbo ẹ̀tàn ọ̀rẹ́ mi lọ́fẹ̀ẹ́ ló fò. ikú lè rí ẹ̀ṣẹ̀. yes ìdájọ́ kú la máa ṣe fún. báàkì ọ̀ ni ẹ̀ o like seriously báwo ló ṣe mọ̀ kó tó wà lọ́kàn mi we think alike sórí nǹkan tó suggest yẹn gangan la máa ṣe fún un ikú òun lè rí ẹ̀ṣẹ̀ a dè máa treat fọkàn bẹ́ẹ̀ ni kò ní escape ẹ̀ because olórí burúkú wọ́n kọ́ tó sọ wọ́n kọ́ tó sọ ọ̀rẹ́ mi dànù àwọn wọ́n kọ́ tó sọ dà fine girl buy cheap, buy. wọ́n kọ́ tó sọ dà like seriously ó lè rape ẹ̀ just like that lọ́fẹ̀ẹ́ ló pọ̀ kò tún fún lọ́wọ́ kò fún yá ah, kò sí àwọn oṣù fara ọ̀ understand me. àwọn ọmọ ẹlẹ́ṣẹ̀ jáde i'm very sure pé àsìkò wọn àti ìyàwó ẹ pẹ̀lú security ọ̀nà àbí tó bá ti jáde ṣe kà tẹ̀lé. Thank you. ìyàwó ẹ̀ ló ń jáde. oh, what a nice operation. Um, máa kọ́ lọ́gbọ́n yes. àwọn mélòó ló kún nílé báyìí. i'm very sure pé ó yẹ kó òun àti security ọ̀pọ̀ ní ẹ̀mí nílé. so we good to go then. of course. okay let's go. careful. ta ni ẹ ta ni ọlọ́pàá ìlọ bẹ̀rẹ̀ sá. olóṣì ọ̀dẹ̀ játijàti òun dílé wa kò tó ṣí gate. excuse me kí ni ẹ fẹ́ kí need kí ni a lè ṣe fúnra wa kí ni ẹ rò pé mo lè fi assist yín ẹjọ́ ẹ sọ fún mi. abẹ́ ti gbàgbé ojú mi ẹ wò mí dáadáa ẹ ti gbàgbé ẹ rántí hmm, màá rán yín létí nsìn èmi lẹ́ni tẹ́ invite hotel tẹ́ni pẹ́ fẹ́ foniṣà secretary tẹ́ẹ̀dẹ̀ rape. you. yes me. oh ẹ ti rántí báyìí. yes um, ẹ jọ̀ọ́ ẹ má bínú mo ti rántí mo ti rántí iṣẹ́ mọ́ mistake ni ẹ̀ẹ́dẹ̀ rí pé bí mo ṣe ṣe tán náà ni mo ti apologize mo dẹ̀ compensate mo compensate ẹ̀. mistake lẹnu ti. you apologized? Yes. really? kí lè tó tẹ̀ bá máa nìyí o ẹ finish iṣẹ́ yìí náà. Ah, ah. babe ìwọ ló máa ṣèdájọ́ yìí. of course I mean. now have it. tí ń waste time jù lọ́rọ̀ máa nìyí wọ́n gbà. yé yé. bí mo ṣe gbẹ̀san lára Chief Adéfowórá nìyẹn. half hmm. Ṣìkẹ́mi Ṣìkẹ́mi kí ló dé tó lè sọ fún mi nílé ẹ kò pè mí sílé ká sọ lọ́rọ̀ ọkọ àtàyà tó tú mi síta gbangba why why. the law let her speak Shikemi. continue. mi mọ̀ pé bó ṣe máa rí lélẹ́yìí mi fẹ́ kẹ́lẹ́ ṣẹ́kù sípò ìkà ni àti pé chief Ògúnsọ̀yà olóore mi ló jẹ́. ọmọ yá mi àfà kí ló ṣẹlẹ̀ báyìí. kẹ́niyàkì iṣẹ́ yẹn ti mú ọmọ yẹn ọmọ yẹn ti sùn lọ ó ti lánú rẹ̀ bó ṣe wà ó ti rọrùn gan. Ah, kí wàá nẹ́ẹ̀sì báyìí sìn. ọmọ yá mi kò sí nẹ́ẹ̀sì kankan nǹkan tá a máa ṣe báyìí jẹ́ ká kọ́ lọ gbé kó mẹ́ẹ̀ náà ká kọ́ gbé wọlé agbára a ma fa torí a máa fa tàbíẹ́ a máa tún fa tàbíẹ́ tó bá tún possible gan mọ́ a máa fa tẹ̀sẹ̀ ó ti yẹ ká ilé ọkọ̀ fún ṣìf kálẹ̀ ṣe kí ni kálẹ̀ ti rí àlá àtọmọ ìyá mi ọlọ́run. ṣé ọmọ ìyá mi ṣé bí mo ṣe wọ ọmọ yẹn ó lẹ̀ pa ó ti wá fine adínlá gidi ni ṣéèkì máa gbádùn ẹ̀ gan ó máa pa dọ́là ó máa pa pounds. àti ah, láti fi gbọ́n máa gbà a ṣì wọnú bedroom bí a bí a bí a lọ kí ló ṣẹlẹ̀ kò síbẹ̀. kí kò síbẹ̀ náà. embassy ah, ṣé you dey whine me no put that thing for the drink ni. kẹ́ni yá kí mo fi level yẹn sí mo ti ṣèkí ẹ o kó má lè fura. embassy. Ah, ah, ọmọ tí mo wọ ẹ emèrè lọmọ yẹn o ọmọ yẹn ń ṣe ọmọ lásán o má yẹn parọ́ fún ọmọ ìyá mi. emèrè kẹ ọmọ gbàgbé bóyá ìlọjà rẹ àwọn aláìsẹ gbẹjú ṣó disappear ni. ṣé ọmọ ìyá mi kò tó ṣe lè sáré tó sáré tó bọ̀ a máa lé mú dá lé lọ ọmọ dá lé lọ jàre ọ̀ kí ló ṣẹlẹ̀. àwọn guys kan ni wọ́n invite mi pé kí wọ́n gbowó ni mo dẹ̀ ti débi látàárọ̀ àṣé pé wọ́n fẹ́ lọ mi ni wọ́n fẹ́ lọ mi bẹ́ẹ̀ ni sàn fẹ́ lọ mi. wọ́n fẹ́ lù ẹ́. kí ló fẹ́ lọ mi. Ah, orí yẹ máa wà lẹ́yìn ẹ̀. bẹ́ẹ̀ sá àdúgbò wèrè àtàsíwìn làwà yìí ẹ ó oh yes wèrè la fi pọ̀ tẹ̀ ládùúgbò yìí ẹni tí ò bá mẹ́nu ẹ̀ kò lè rìn ní this time of the day ẹ̀yìn torí pé àwa mẹ́nu ẹ̀ ló jẹ́ ká lè máa rìn ká máa yan fada ní this time of the day níbo ló wà. mo ti ẹ̀ mo kò sáré sáré sáré sáré mo escape débi ni mi mọ. ọ̀ya nìṣó ń bẹ̀. ẹ mo lè lọ ẹ má bínú ẹ má mọ̀ lẹ. ní nìṣó ni. ó ti ẹ má jẹ lọ ẹjọ ẹ má jẹ ẹ ti ẹjọ ṣe má jẹ lọ. ọ̀fẹ́ kan fi ẹ ṣòwò. ó ti ọmọ wèrè ọmọ ẹgbẹ́ máa yọ dọ́là ni. wọlé wọlé wọlé ẹjọ́ ìgbẹ́ mo dúró ẹ lọ́mọdé o. ìdí rẹ̀ tí mo ṣe ní mo ní láti save wọn nìyẹn mi mọ̀ pé màá rí báyìí ṣàánú mi ṣàánú mi. ọ́fíìsà gẹ́gẹ́ bí amòfin àti agbófinró tí a jọ jẹ́ màá fẹ́ ká ríra lọ́fíìsì. ká discourse ká ní ọkọ̀ Dìlọ́n Dìlọ́n gẹ́gẹ́ bí amòfin tẹ̀dẹ̀ mọ ipò yín nínú ìlú wa yìí mo fi pé ẹ mọ̀ túmọ̀ tẹ̀ ń sọ yìí hmm? well ìyẹn ò lè possible náà tí a bá ní irú arábìnrin púpọ̀ nínú ìlú wa yìí aláìṣẹ̀kùn ò ní kó sípò kà ṣẹ́rí níbi tá a dé yìí ẹ jẹ́ kí court decide yes á fojú balẹ̀ ẹjọ́. ṣe ni kọ́pọ̀ lè yí. fojú balẹ̀ ẹjọ́ that's all. ẹ wọ I really want to get to the root of this matter so mo fẹ́ bẹ̀yìn ẹ bá mi bí ṣì kẹ́mi kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ kí ló transpire láàrin òun àti dáàdì mi tó fi wá wò pé ikú ni ó yẹ wọ́n on whatever case tí kò bá ṣẹlẹ̀ láàrin wọn kí ló dé tó pa wọ́n. Hmm. Yeah, Mr. Ladipopo, uh, calm down. I know how you feel, okay? But uh, the girl in question, Shikemi, ó wà ní custody wa as I speak with you. Oh, there's a jẹ́wọ́ nǹkan tó between your dad and her, okay? So there is no cause for alarm. Okay, Um, I shall jump ẹ your jẹ́ kó I am trusting you with everything. I am trusting you with practically everything nítorí mo mọ̀ pé you're capable please and please ẹlẹ́ṣẹ̀ yìí ò gbọ́dọ̀ lọ láì jìyà iṣẹ́ o. look you can always count on us okay we are police and we are doing our work diligently okay so like i said you can always count on us ẹlẹ́ṣẹ̀ kan ní lọ láì jìyà iṣẹ́ okay so but there is one more thing nígbà kankan ẹ má jẹ́ kí fóònù yín kú o because we are going to place a call on you anytime. It's not a problem. Even me, I'm still in the country till whenever. Nítorí mo gbọ́dọ̀ rí ibi tí kéèsì yìí parí sí. Mo gbọ́dọ̀ rí pé ó jìyà ẹ̀ṣẹ̀. Until then, I'm not gonna leave this country. Good. So you can always reach me at any time. We are giving you our consent. No problems. Mm? We'll work so. on it, okay? Thank you so much. Thank you. All right. Ah, Dípúpọ̀ ah, wá wá Dípúpọ̀ dúró dúró. Ah, ó kọ́ lè kọ workout school wájú mi náà ní sùúrù ní sùúrù jọ nítorí ọlọ́run ẹ tó bá ti ẹ̀rọ ti tèmi jọ ronú oyún tó ń bẹ nínú ìyàwó mi oh. jọ. Oh. wọ́n gbàgbé gbogbo yìí tó ń sọ ẹ̀ sórí nítorí mo ro bá ṣe ń bọ̀ láti kékeré gan ló jẹ́ kí n dúró gbọ́ gbogbo wótòwótò tó kọ́kọ́ sọ lókè yẹn sórí àmọ́ yìí tó wá ń sọ pé ẹ tó ń bẹ́ mi lórí igbá kan ìyẹn ò lè ṣẹlẹ̀ láíláí mi ò fẹ́ mọ bó ṣe ṣẹlẹ̀ sórí májẹ̀mú mi mo máa mú ṣẹ. dípò pọ̀ kí ni. mo bẹ̀ ẹ́. àmì ah, olóò bẹ̀ mí eh, ok bó ṣe ń bẹ̀ mí yẹn kémi gbọ́ ẹ̀bẹ̀ ti tiẹ̀ kémi wá lọ kú èmi ti sọ mo ti dá májẹ̀mú pé gbogbo ẹni tó bá lọ́wọ́ síbi dáàdì mi ṣe lọ ibi tí dáàdì mi lọ yẹn ó máa lọ àbí kó ṣẹ̀wọ̀n tí kò bá ṣẹlẹ̀ ọjọ́ méje mi gan máa kú. ó lè kú lọ́jọ́ méje. lọ́nà wo jàre. alo kì í ṣe ọlọ́run ó kò sọ lásán ni. èmi kò sọ ni nǹkan tí mo ṣe láti inú mi. gbàgbé àjọ. bọ́bọ́ gbàgbé bóyá ṣẹlẹ̀. lọ́ọ̀yà ni ẹ jẹ́ ká pàdé court. Ah jẹ́ kó ṣẹ̀wọ̀n. di púpọ̀ di púpọ̀ di púpọ̀. dọ́là ni ah wàhálà ti wà ọlọ́run wàhálà ti ṣẹlẹ̀.